máa lọ máa jọ máa jọ sọ̀rọ̀ lọ kájí bá dá àǹfààní ìmọ̀ láti káfí tẹnṣọ̀n ọmọ ẹnjìnìá ọmọ kẹ́kẹ́ ẹnjìnìá ni ọ̀sá àpò ibi ìlú ni wọ́n lọ sí ìsàlẹ̀ sọ̀rọ̀ yàtọ̀ sí ọdún káfí ní tẹnṣọ̀n sí ìwà ìgbà mo lẹ mo garanti fún akẹ́kẹ́ ìgbọ́ lọ àǹfààní tó wù láàrin àpọ́nlé ńlá ni pé àwọn kan إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وأعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا الله حق ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس واحده وخلق منها وبدل منها رجالا كثيرا من واتقوا الله الذي تساءل به والارحام ان الله تقريبا الذين آمنوا الله وقوم بالسليم ويقوم ويقوم شر الأمور محدثاتها àti àwọn alájẹ rẹ̀, àwọn sọ̀rọ̀ bá rẹ̀ gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wa ní ìtẹ̀lẹ̀ kíá. Àbẹ̀rẹ̀ ọ̀gá ọ̀gá àgbà ó ti wáyé oṣù tó kù lónìí. Ó ti gba àwọn ìbàdàn ìwà. Àkọ́kọ́ lẹ́yìn tí mo gbọ́ lọ́wọ́ inú mi ń gbọ́ lóṣù tó ti àárín àwọn àyà tó ti ń pa. owó lọ́wọ́ ẹni bá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá àwọn àpòlọjẹ ìwà ìgbẹ́ bá ti dùn ẹ̀ yorùbá ní bọ́ yorùbá ní ìwà ẹ̀ ti dùn ìwà ni pé ààyè tí mo jòkó sí yìí ààyè náà aga àgbò lórí àgbẹ̀rẹ̀. فضيلة الشيخ الأستاذ العلامة أبو تيمية كنية وابن تيمية علما إمام صفوة نفاذ صوته إني أنت ابن تيمية أبو تيمية أنا إمام تيمية شبه ابن تيمية والله إنه ìdílé àdéhùn ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀ láti yàtọ̀ sí mà ọ̀tọ̀ níṣẹ́ rẹ̀ ní mà tí ó lè rí ojú ìsìnkẹ́tọ̀ ní ti ń bẹ́ẹ̀ ní kíra yìí ọ̀tọ̀ ní kọ́nà wọn fún ẹ̀mí àpò yé fẹ́lò mi ò rí rí mo fẹ́ gbọ́dọ̀ sí èso yìí èyí ló ń lò sí ìjà àlejò ọ̀ka bá pọ̀ kí n dáhùn ó rí ó yàtọ̀ sí dáhùn ayé lọ́wọ́ fún bàṣírọ̀ àti ìmọ̀ ìjìnlẹ̀ èmi sì ní bọ́lọ̀mù ti dá mi ti máa rẹ̀ dọ́lọ̀ ti máa rẹ̀ dọ́lọ̀ ọba sọ àkókò ìlú rẹ̀ nínú wọn kò ní torí ọba ìyá mi wọ́n jẹ́ àkókò ènìyàn lọ́wọ́ ọba sọ ìgbọ́ gbogbo ìyẹn tí wọ́n tí wọ́n ti sọ́lẹ̀ ti bọ́lọ̀ ọba àbá àyè tí mo dùn kó sí ìrẹ́ni mo lè sọ ẹ̀rù ń bà mí pé kí mo fẹ́ sọ torí bí àpàdé tí bá máa ń lọ pọn ní ìṣàkọlẹ̀ sàwákìá sábà wà bomi fún ní ìlú gánà ní lọ́pẹ́ ìlú gánà ní lọ́pẹ́ ó wúmi gánà láti wà ojú kéré rẹ̀ kí ni mo fẹ́ sọ níwájú mi tábùtẹ̀ ní ọ̀gbìn sọ fún mi òwe pé láti tún dá bí màá ta àkùnrin ṣùgbọ́n consolation tí mo wá ní lọ́kàn ní pé lọ tí wọ́n ní ẹ̀sán rẹ̀ ló wọ́n fẹ́ kí فإن الذكرى ó ń fi ìrúgbà wa níbi ká máa sọ nǹkan tó bá jẹ́ tuntun fáwọn èèyàn tá a bá sọ nǹkan táwọn èèyàn mọ̀ ká a rán wọn létí ká a rán wa náà létí wípé wọ́n hàn nínú ìṣèṣì wa wọ́n hàn nínú ẹ̀rọ wa wọ́n hàn nínú ṣùlọ́kù wa bá a ti bára wa lò kí màmá hàn nínú rẹ̀ àǹfààní rẹ̀. tá a bá nímọ̀ tá a kó jọ kò yẹ ká máa banújẹ́ lórí pé a ah, ìrí àpọ̀ lọ́lọ́nìí kí n ká máa banújẹ́ sí ni pé a ah, ìrí náà ló wúlò kí n tí mo mọ̀ ń kí wọ́n má rí i wúlò kí n tí ẹ̀ máa banújẹ́ sí ni. abẹ́rẹ́ wọn sọ̀rọ̀ àrùn náà kò sí nínú ọ̀pọ̀ láti máa kú ìmọ̀ yìí àwọn oníṣẹ́kímọ̀ ní ìlú máa bá ta àtúndá wọ́n máa bá bẹ̀rẹ̀ ìyìnà ìdánilẹ́kùn ìdá ìlú máa lẹ́ka kí láǹfààní bá wọn wá kí láǹfààní bá wọn wá nígbà tí wọn kà ń bá ń wọ̀ wọn wá sí àǹfààní fún wa lọ́wọ́ ní ká mọ̀ wá. الإمام أحمد بن حنبل lẹ́yìn àkùsà ní ìmúsílẹ̀ wọn àtàwọn ìbámu ọ̀rọ̀ ní ìmú ẹ̀jẹ̀ mọ́ báwọn akíní bẹ̀ ṣàkó yẹ ẹ̀ṣọ́n bẹ̀ lórí ṣe kàkà sọ àti ìkòkò àtàkì ìkòkò yìí. wọ́n bá àjẹ́ ìfọwọ́ látọ̀tọ̀ àtẹ̀lá ìgbìnà àmúgbìnà tó ṣe pé káfí iná ràn wọ́n létí káfí bá káfí tẹ̀kíìrò fúnra wa nípa tí ń bẹ nínú àdínkù kúrò ní pàtàkì púpọ̀. Abdullahi bin Ahmed bin Lamas ọ̀rọ̀ ìlà ọ̀tún ó ní Ànábì sallallahu alaihi wasallam ọ̀sán pé arba'un idha kunna fika فلا عليك ما فاتك من الدنيا أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا أو سميها السواء إذا كنا فيك أو kan mẹ́rin mo bá ti rí bẹ lára rẹ má dààmú ara rẹ mọ́ kò sílẹ̀ ìdí lórí rẹ má ba kàjẹ́ má banú jẹ́ má bá sẹ̀kẹ̀lẹ̀ bùnyẹ̀ gbogbo ohun tó bá ní nínú ayé yìí wọ́n ti máa rẹ̀ ọlọ́run ti sùn orí kan fún ọ tó bá níra kò fẹ́ tó máa dé sílẹ̀ rẹ̀. ìpínlẹ̀ bá ń dáhùn nǹkan mẹ́rin yìí fún ọdún kọ́kọ́rọ́ wa ọlọ́run bá ti sùn ńlá ńlá àdébí sọlọ lọ àwọn olùkọ́ wa láti àwọn ọmọdé àwọn olùkẹta àǹfààní ilẹ̀ ilé kágbéyàwó àti wúlò ní ìgbésí ayé wa àkọ́kọ́ àdébí sọlọ lọ àwọn olùkọ́ wípé kéfù àmàlà kéfù àmàlà ọmọ mójútó àmàlà ọmọ mójútó àmàlà àmàlà náà sọ yìí á ah, ìtumọ̀ rẹ̀ fẹ́ o tó màmá náà fẹ́ ẹ̀. ṣùgbọ́n tá a bá ti sọ àmánà èdè ní kọ́kọ́ wá sílẹ̀ ní èyí tí wọ́n kọ́kọ́ wá sẹ́bi wa ní inú lẹ́nìkan gbé sí wa lọ́wọ́ ní kábọ̀ òwò tuntun kò làmánà. ẹni wọn ni ká mójútó àmánà òrìlà ní kéèyàn lè lọ́ra mójútó àmánà. abáwọlọ́ ìkọ̀rọ̀ àlè kọ́lọ́ wá bàbàrà alámọ̀rí àmánà púpọ̀. قال إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها من الإنسان والبهتان والجهولة أمانة إلى الجسم أليك سما أتيلة أتوه شيء يوم أمانة قولي في قصير لو أعرف أمانة شو ما أدم أمانة أمانة الإنسان كله أبغى àwọn fún ọ̀sẹ̀ sí ìfẹ́ pé ìwọ ọmọ ádámà tó gbé àmàlà tó gbé wò ìnáka wọn àmàlà amúra lọ́wọ́ àmàlà tó sábà wá tó lọ pàpà. Ìfún ọgbẹ́ yìí tó bá ti kọ́ àwọn sẹ́mà ló bá gbé wò àwọn sẹ́mà wọ́n fàyà. ولو حملت الأرض لتزلزلت tó bá yẹ pé ilẹ̀ ló bá gbé àmàlà wọn ìlú máa bí títí títí òdìdó lórí kan. wọlé wọn á mọlẹ kó gbogbo olùdá ìfẹta tó ẹ fáwọn ìràwọ̀ náà ló bá gbé àbáyọ nìyí mo bá fún ká wọlé wọn á mọlẹ kó ìjìbáàlù lẹsẹkẹsẹkẹ tó ẹ fáwọn òkè tọrọ wọn bá dá tí wọn tí wọn lágbára ló bá gbé àbáyọ nìyí mo bá fún ká ó tù ó tù torí wéèkì àbáyọ. lọ́mọ níbi àti wọ́n gbé àmàlà ní wọ́n ti báṣubàṣu. Ọlọ́run sọ wọn lẹ́sẹ̀ náà lọ́wọ́ láyé pé sọ́lá ẹ̀ kúrúkú àǹtò àti àmàlà وإذا حكمتم بين الناس فاحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. الله عز وجل أن تؤدوا الأمانات إلى أهلها tí o gbogbo ẹni bá forí lámàánà tó fọkàn tán yín lórí nǹkan ẹmójútó àmàánà fún ẹ dá àwọn àmàánà fún àwọn tó ní ẹni lọ́ba àti ẹ̀yìn máa yẹrí nǹkan ọba ń pa yín láti ẹ̀yìn wà nǹkan ọba ń ti fún yín yìí à ó mà ti há bọ̀ ẹni lọ́ba àti ẹ̀yìn ní àmì ìwà àwọn afọ mi tẹ̀sí ni wọ́n yóò ọlọ́run fíhi tààzí mu amírí lẹ́ nínú áyà yìí ọlọ́run bá lọ sí pàtàkì àmánà tó fi mọ̀ wá tó dá ọlọ́run ìjẹ̀lánà ẹ̀ẹ́dẹ̀ẹ̀ta nínú àyà inna allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha wa idha hakamtum bayna an-nasi an tahkumu bil adl fa inna allaha ya'lamu ma yabghun inna allaha wọ́n fẹ́ fi orúkọ rẹ̀ ó fẹ́ fi dẹ́rù bàbá káfí gba pàtàkì àmàlà torí kéde tó lọ ìlú rẹ̀ sí ìta òjò ọ̀gbọ́ ọ̀hún ti dá dúró. tó o bá ń gbọ́ ìlọ̀gbà ìlọ̀gbà ìlọ̀gbà lórí àmàlà tó ló ń kà ṣe é aláwọ̀ ìlà ilé àmàlà wọn bẹ káàkiri láwọn ìgbà láàrin ọkọ àtìyàwó àmàlà bẹ láàrin àfà àtọmọkíó láàrin ọ̀bẹ láàrin àwọn ọ̀rẹ́ àmánà ọmọ ọ̀bẹ àlẹ́sọ̀rọ̀ bá wà lẹ́sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa àmánà débi pé bẹ́ẹ̀ bá wọ́n sáyà sọ̀rọ̀ tó wá wọ̀ fún tó wọ́n sì kó tó sọ̀rọ̀ òbí di àmánà ìyẹn gbọ́dọ̀ tọ́jú rẹ̀ ìyẹn gbọ́dọ̀ mójútó. sábà wo ìjẹsẹ̀ láwùjọ wa lónìí ẹlòmíràn wá sọ̀rọ̀ àfáà yóò di kó sí àfa yóò wọn bá bá sọ̀rọ̀ yóò wọn máa rẹ̀ kọ́ni tí ń bẹ̀rẹ̀ láàrin òun àti bàbá yóò wá fún ìdá ẹlòmíì fọ́ọ̀lù ni ó méjì sábà ojú ìfọkàntán sábà ó máa sọ̀rọ̀ gbogbo ẹnu la sábà ó sọ̀rọ̀ torí pé wọ́n wò pé ẹni tó ń bá sọ̀rọ̀ yìí o ẹni tí ó lè di àmọ́ náà ni ta ẹni tí ń kọ́lù lórí kókó kí n kí lọ́jà ẹni tí ń bá sọ̀rọ̀ nìkan ni mo expect kókó bọ́ tí mò ń sọ. nígbà tá a wá rẹ̀kọ́ díẹ̀ tá sórí Facebook tá sórí eh, WhatsApp platform tá sí TikTok tẹ̀díwù àmàna rẹ̀ tẹ̀díwù àmàna àti rẹ̀kọ́ di ohun ẹni tí ò bàkán rẹ̀kọ́ di ohun rẹ̀ gan-an ìdánwò àti àmàna rẹ̀ lọ́wọ́ wa mú ìwà sákèjì pé ká mójútó àmàlà ti ń bẹ láàrin wa. nígbà míì ọkọ lè sọ̀rọ̀ kóyàwó àbí kíyàwó kó sọ̀rọ̀ kọ́kọ́ aláṣẹbílì àmàlà. ìjà wà dé ọkọ wa máa sọ̀rọ̀ ìyàwó àbí kíyàwó máa sọ̀rọ̀ nípa nu kíyàwó fẹ́ fún nípa fún ọṣọ fún. tẹ̀díwò àmàlà ni kò tọ̀. nígbà míì láàrin ọmọ tí ó ọmọ tí ó ti wọ ara àpá ìjọba dé ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ lóde ìwòyí ó wọ́n tẹ́lẹ̀ àwọn ẹni ọlọ́run àwọn apá àtàná wọn a máa bẹ lọ́wọ́ ọba ní pé ọlọ́run mọ̀jẹ̀ rí aburú àbá ọlọ́run mọ̀jẹ̀ rí aburú àbá wọ́n máa bẹ lọ́wọ́ pé ọlọ́run mọ̀jẹ̀ rí àwọn ọmọ kéwù tó ní àwọn máa ń wá aburú dàbà àwọn àdébù àfáàmọ́ ọ̀pọ̀ àti. tí nǹkan bá wá tẹ̀lé láàrin ọmọ wà dàbà tọ́jú wọn lọ ń sọ gbogbo àtìrí àbá àtìta tẹ̀jú ìlànà yìí tí ò yẹ kó tọrọ ara ọmọ kí ó jáde ìwọ̀n ni aráàmù ni ẹni lọ́rọ̀ tiwa náà yóò ní nínú gbogbo yín pátá kò sẹ́ni tó máa bá ìgbèrè tó bá máa mọ iná mọ fẹ́ ní ìlú rẹ̀ tó bá fẹ́ lálẹ́ àti àbámu rẹ̀ yóò àwọn sọ pé kódà fẹ́ sí ìlú rẹ̀ gan-an ìlú ọmọ rẹ̀ yóò àwọn tó àti àbámu gbogbo orú àwọn nǹkan bá ṣe sọ̀kàn yẹn máa rántí àǹfààní tí wọ́n ti ṣe kọ́kọ́ rántí àǹfààní tó ti ṣe lọ́rọ̀ ìyàwó kí àwọn náà rántí àǹfààní tọkọ ti ṣe fún un pọ̀ láti àwọn dáadáa tó ti ṣẹlẹ̀ láàrin ẹ má gbàgbé rẹ̀ sábà ní ìṣúná ọ̀nà tá a bá ti sàǹfààní fúnra wa tíjà wa dé ká má gbàgbé àǹfààní tá a ti jẹ mára wa kódà àwọn tó jẹ́ kébèrè wọn a máa rántí owó táwọn èèyàn ti fún wọn ibi àbúdá ah, sóore fún mi lára bí o bá ń sóore tó sí èwo ní ìdìbà gbogbo ẹ̀rí ṣùgbọ́n ó jọ láwọn oore tó ṣe fún mi lára kébèrè a máa abẹ́lẹ̀ ìdàtẹ́ ẹni tó wá jẹ́ mùsùlùmí lọ́dọ̀ láti fún ìtọ́júlá ìrìnà kámá sì ti máa gbà pé ìmúlẹ̀ àti dáadáa sí ìgbà kámá sàmójú kúrò fún wa a máa tẹ̀ra wa a máa ṣe a máa rílé ìṣe ara wa òtúmọ̀ tá à ní ṣe nà síyàwó òtúmọ̀ tí tá à ní ṣe nà síyà ṣùgbọ́n nà síyà yàtọ̀ sí fàbíhà káwá yẹ ẹ̀yẹ yẹn ká tó àti ilẹ̀ tó dànù èèyàn lẹ́ni tó fẹ́ ìyàwó tó wá fẹ́ kọ́ ìyàwó rẹ̀ táwọn wá bá ẹgbẹ́ á ah, lágbájá kí ló rẹ́ kọ́ ìyàwó rẹ̀ kò dẹ̀ tó o fẹ́ kí n máa sọ àkírí ìyàwó òun ilé sọ àkírí ìyàwó òun ọ̀nà nígbà tó wá kọ́ ìyàwó tán ìyàwó á parí dídà wọn á bá a pẹ́jọ nígbà tó ti parí ìdá tó wà sọ tó ṣe fún wa ìyá pé ìyàwó oníyàwó lẹ́fẹ́ ti mọ tó àti rẹ̀ sílá kífzul àmánà kífzul àmánà ìpè tí owó ló bá ní ìgbẹ́ ní àwọn àtìyàn ní àwọn àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kífzul àmánà lẹ́yìn sọ̀rọ̀ bá wà ní sọ̀rọ̀ ká mójútó àmánà tó dá àwọn tó wá látẹ̀ débi pé lọ́wọ́ àmánà gbogbo aláàmọ́ pé àlẹ́ǹtì fọ́ọ̀mù tọ́ nínú ìṣẹ̀rí àti àwọn ọlọ́pàá ní sọ̀rọ̀ bá àti sí ìṣí bọ̀ lẹ́yìn bá àlẹ́ ìlú ìṣẹ̀lẹ̀ ẹni tí wọ́n bá sábà fún tó wá ní tàdíyèsí ìṣẹ̀rí àti ìṣẹ̀lẹ̀ ìlú yẹn. ṣùgbọ́n nìkan tá a gbọ́dọ̀ ní tàdíyèsí òun ni nípa ká gba àmánà jẹ́ àbí ẹni tó bá fún tó ṣùgbọ́n bí ọba kan olè olè bá jẹ padà tó bá bú ọ olè bú èyí kọ́ ló ń bẹ ṣùgbọ́n kò ṣe lórí ìfìyà a fi mọ bí àlámọ̀rí àmàlà ti tún fún. bàbá wa ara àwọn èèyàn tí wọ́n bá ń tún òun tó àmàlà àpẹẹrẹ pé aburú bẹ láwùjọ gẹ́gẹ́ bí adébísọ́lá tó ń ní pé ìlànà yìí àgbẹ̀ fún àwọn ẹgbẹ́ táwọn ọ̀dọ́ bá ti tí wọ́n gbójú àwọn ẹ̀rọ ìmọ̀ àti àmì púpọ̀. Ìka àkọ́kọ́ bá lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ àtàrí lákòókò rẹ̀ ẹ̀dá mójútó ààrẹ yìí. Àmánà ká máa tọ́jú àmánà tó wá sílé wa lọ́wọ́. Ẹlòmíì fowó ni ó fi lé lọ́wọ́ ẹgbẹ́ náà máa mójútó owó yìí. Gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo pọ̀pọ̀ owó náà. Ẹni wá fún wọn níwọ̀ tí a mójútó. Àwọn àfa àwọn sọ tẹ́lẹ̀ tí máa ń gbọ́ tó máa ń sọ̀rọ̀ nípa wọ̀dí à sí pé ẹnìkan fún wọn lówó àwọn àbáwọn ni kódà tó bá ti mú palọ̀ ọkọ̀ nọ́mbà owó náà kalẹ̀ yìí ìfẹsẹ̀ mi náà bá kọ nọ́mbà kalẹ̀ tó wá wá gba owó rẹ̀ padà owó tó ń bẹ̀rẹ̀ òun ní kó dábàá ntí àmàlà mi nì kí ẹ mójútó àmàlà dábàá fún yẹn nígbà tí àgbẹ̀ ẹ̀tọ́jú rẹ̀ àbùkù ni àlébù ni fún mùsùlùmí tí wọ́n kọ lábàá dà kó wá kò tọ́ sí mùsùlùmí o ó yẹ kí mùsùlùmí jẹ́ni tí ó máa tọ́jú àmàlà yìí. nǹkan lẹ́yìn kí ìdánábi sallallahu alaihi wasallam wá sọ lẹ́yìn hibzul àmàlà ó ní sidqul hadith wa sidqul hadith sidqul hadith wípé tá a bá fẹ́ sọ ọ̀ká mọ̀ sùúrù ká mọ̀ sùúrù gbogbo ìgbà tí yóò bá sọ̀rọ̀ kó sùúrù kó jẹ́ni tí ó máa sòdodo ọ̀rọ̀ tí wọ́n máa ń máa sòdodo ọ̀rọ̀. lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń fún irọ́ wọ́n sì rò pé wọ́n báwọn ń pa àwọn irọ́ ní pé àwọn fẹ́ fi tọ́jú ẹ̀sìn lójú jẹ́sí àwọn fẹ́ fi sọ́pọ́ọ̀tì òdodo ní òdodo onídìí irọ́ òdodo onídìí irọ́ gbogbo dábàá pé táwa máa pa irọ́ dáadáa pa irọ́ ni àti pẹ́pẹ́pẹ́yà wá ń lọ́rọ̀ lọ́rọ̀ mọ́ nǹkan ẹ̀mí tó ti gbà pé kò ṣe ṣéyà pà ní òòrùn ìrọ̀rùn náà jẹ tàbí ìkẹlẹ́ àmì kí ẹ gbọ́rọ̀ kalẹ̀ táwọn mọ̀rọ̀ kan gbé kan lọ síbò míì kí ẹ pà ní òòrùn ìrọ̀rùn náà. sípò hadith kí ẹjọ́ bí tí wọ́n sùn bíbọ̀ ọ́ torí èèyàn máa pa irọ́ tó lẹ́ pé irọ́ téèyàn ń pa àwọn yóò lè pa wọn àdédé sẹ́nà pé ọ̀pọ̀lọpọ̀ là máa ń wò pé ó ní ohun téèyàn ó jẹ tí ó gbé ní tí ó sì bá a ó sì ní iṣẹ́ pé bóyá téèyàn bá gbóhùn rẹ̀ èèyàn lè kú èèyàn lè kú ọ̀run nǹkan yìí kókì rẹ̀ lẹ́tẹ̀lẹ̀ èèyàn lè jẹ nǹkan míì kókì rẹ̀ lẹ́tẹ̀lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a máa rí ọkàn ọkàn sì lè kú tó jẹ mẹ́yẹ torí pé àlùkò sàdá àwọn kan pín mẹ́ta àlùkò ìbùdó ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọkàn tó lẹ́mìí tó jẹ́ sẹ́gíìmù sọjọ́ pé gbogbo ẹni tí ó bá lọ́wọ́ pa níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà ó gbọ́dọ̀ lọ sọ́dọ̀ lọ́wọ́ pa pẹ̀lú ọ̀nà ọ̀nà fẹ̀lẹ̀ ọkọ̀ tó pì nínú àmọ̀ràn ọ̀gbìn olómi kìí ta ni àdúgbò ẹni irú àwọn àrùn tí wọ́n bá yàn lọ́kàn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àkọ́kọ́ olùmọ̀rí ìlú bẹ ọkọ̀ tí gbádùn ọkọ̀ tó rẹ̀ alùpùpù lẹ́yìn tó wa wà bẹ ọkàn tó ti kú tó kókò láǹfààní náà nígbà míì irọ́ tó pa yóò sì sọ ọkàn di aláàrẹ̀ pa ó là bó dodo òun bá jẹ́ àjẹ́ èèyàn kí ẹ sọ ǹjẹ́ ẹ̀mí jẹ́ ọmọlúwàbí mi tí wọ́n mọ̀yàn mọ̀yàn òdodo ikú gbogbo ọ̀rọ̀ bá sọ owó òdodo ni kò wá sí ẹni tí ibù nǹkan báyìí kan lé ní bọ́ọ̀lù tẹ̀lé lọ ẹni tí wọ́n yàn bọ́ọ̀lù lẹ́yìn kó tó wá sẹ́ni tí wọ́n mọ̀ sún náà irọ́ kò yẹ o tẹ́lẹ̀ tẹ́ bá lọ wo àwọn aṣíwájú wa àwọn sẹ́lẹ̀ nínú àwọn tó gba ìgbìmọ̀ ọmọ ó ṣeé ṣe kéèyàn kó sínú àwọn nǹkan kan tí wọ́n ti máa gba àdìsù lọ́dọ̀ ẹ ìbùrẹ̀ lẹ ó gba àdìsù lọ́dọ̀ ẹ oníbídé àdí ó gba àdìsù lọ́dọ̀ ẹ àwọn ẹbí ní púpọ̀ ó gba àdìsù rẹ̀ oníwà dáadáa ó gba àdìsù lọ́dọ̀ ó burú pẹ̀lú wọn gba ṣùgbọ́n ẹni tó ní àdéhùn ní yáàbì ẹ̀kẹ́ ẹ̀kọ́ níjọ́ tó ní àdéhùn bá ká ìwọ́ mẹ́yẹ̀ lẹ́nu ó kàn dẹ̀wọ̀ ẹ̀ ìsáǹfààní lára ni kò wúlò mọ́ àwọn àbáwọn ní àdéhùn wa máa ṣe ìsìláàmù lórí pé irú ẹni bẹ́ẹ̀ ṣé tó bá túbá á gba túbá rẹ̀ àbí àdégbà túbá rẹ̀ lórúkọ àwọn oníhàdéhùn túwà rẹ̀ láàrin òun àtọ́lọ́run kò dákú o ṣùgbọ́n tí a bá tuntun bá rẹ̀ ká tó gba àdéṣù rẹ̀ abáàdégbà yàtọ̀ bẹ láàrin àwọn oníhàjì àwọn kan ní húhùhù kò sáàhì ìdájọ́ rẹ̀ òun ni ìdájọ́ ẹni tí ń pidán fẹ́rẹ́ pẹ́jọ́ àwọn ẹni tí ń pidán nìsín tí wàá ní mo ti túbá báwo lẹ́sìn tẹ́ ń pọ̀ bó bá túbá bí òtúbá àwọn tí ń fi ń fi ìdáhùn ó sì nímọ̀ rẹ̀ àwọn afá àkókò ní òun nígbà tútúbà ẹni tí ìdán tó bá túbà rẹ̀ túbà rẹ̀ láàrin òun àtọ́lọ́wọ́ bá rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn afá àkókò wọn lu wọn rí ìdàpọ̀ fẹ́ tó bá pàápàá nínú àdéhùn náà irọ́ òótọ́ sẹ́ni tó jẹ́ o àyè fi rọ́ọ̀rù láti ran òdodo lọ́wọ́ òdodo tó láti rara rẹ̀ na láti rí pé nígbà tí na bá wà ní ìsìn nígbà tó wọlé kú nígbà tó màdébí sọ́nù bá kú ìkànnì àwọn ọmọ àdébí Ibrahim nígbà tó kú ìkànnì sẹ́pẹ̀lẹ̀ kùsùkù ó ṣẹlẹ̀ eclipse àbí àwọn èèyàn sì ti nígbàgbọ́ kan tẹ́lẹ̀ wípé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ oníjọ́ eclipse bá ti ṣẹlẹ̀ a jẹ́ pé bóyá èèyàn ńlá kan ló kú àbí kó jẹ́ pé wọ́n bí ẹ̀ ńlá kan bó bá tọ́ ni kéèyàn lo irọ́ láti fi sọ̀pọ́ọ̀tì ara rẹ̀ lórí òdodo kò bá tọ́kọ́ lu situation wípé ìjọ tó mọ̀ rẹ̀ ń gẹ̀gán ẹ̀fí tó tẹ̀lẹ̀ wọ́n wá sí àjẹ́ ọkàn òun wà bí ilẹ̀ ìpẹ́sẹ̀ sáré bí sọ́ọ̀ ìjọ náà níbi ìjẹ́bi sallallahu alaihi wasallam tó wá sọ fọ́ọ̀mù yẹn ó fi opportunity mu láti fi ba àjẹ́ ọkàn mu jẹ́ wípé àjọ yẹn ó sọ òdodo ike inna shamsa wal áyà méjì àpẹẹrẹ méjì ní àmì méjì nínú àmì ọlọ́wà láì tẹ̀sán bá nílẹ̀ gbogbo àárín wọlé ní hayati wọn òyìn eclipse òjì ń ṣẹlẹ̀ nítorí pé ẹnìkan kú àbí wọ́n bí ẹ̀rẹ̀ ìgbò ó fi ṣe ìgbò fọ́ọ̀lù àkìlà wọn àwọn mùsùlùmí rẹ̀ parọ́ a ní bí wọ́n dìpẹ́ndì òdòdó kẹlẹ̀ kẹjù kó sùn lọ́la kẹ́lẹ̀ àbí ìwọ́lá lákọ̀ọ́kọ́ hibzul amana amójútó amana ẹlẹ́ẹ̀kejì sídìl hadithi ẹlẹ́ẹ̀kẹta husnul khaliqa husnul khaliqa ẹlẹ́ẹ̀kẹta ni kéèyàn níwà dáadáa ìwà dáadáa ìwà tó fi ròyìn àdébí sọ́rọ̀ lọ́wọ́ àdébí kò láàrín fi ròyìn àdébí wọ́n nílẹ̀ kàlùkì ìwà tí àdébí sọlọ́lá wa ti sọ pé òsì tí ó wú tó wúwo tó sùn nìkúlù nídọ̀gbé ìdàrẹ́kẹ́ àmì lórí nizam òsì tó wúwo tó tí wọ́n bá ní ká máa wọn òṣùwọ̀n àwọn iṣẹ́ tó sùn nìkúlù kò ló wúwo bí kéèyàn ṣe dáadáa pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́ọ̀bà tó sùn nìkúlù kéèyàn níwà dáadáa ìwà dáadáa yìí àwọn afáàmọ́ ní ayélu nǹkan wọ́ọ̀dì méjì láti fi dìfáìnì lóṣù lọ́kọ̀ọ́kọ́ oníke fọ́gbọ́lù lẹ́dà ọ̀kọ́ ọ̀kọ́lẹ̀ àná dáadáa tí wọ́n ń bẹ lọ́wọ́ wa kájíkó tó lọ àwọn èèyàn aburú tí ń bẹ lọ́wọ́ wa tí ń bẹ lẹ́nu wa kámọ̀dé tó lọ àwọn èèyàn kápẹ́lú lóṣù lọ́kọ̀ọ́kọ́ ìtò ní tó wọ́n bá ṣe fún ọ ní dáadáa tí káwọn èèyàn já àǹfààní rẹ̀ aburú tí láhán àti lọ́wọ́ ó bá ti kọjọ́ bá àwọn èèyàn ó sì kọ́kù rẹ̀ gẹ́gẹ́ bá níbi sọ́dọ̀ lọ́wọ́ àwọn ẹ̀fọ́ sọ́dọ̀ àwọn èèyàn mùsùlùmí wọn sẹ́ni mọ̀ mùsùlùmí rẹ̀ bí lè sáré yìí wọ̀nyẹ́ dì í mùsùlùmí òdodo ọ̀lẹ́ni tí àwọn mùsùlùmí tí wọ́n pírì níbi aburú ọwọ́ rẹ̀ àtàbúrú ahọ́n rẹ̀ torí kí ahọ́n àtọwọ́ Ah, aburú tí máa ń ṣẹlẹ̀ láàkàdí àwọn méjèèjì ó lè bá àbá mọ̀ tẹ́lẹ̀ lónìí àmọ̀ pẹ̀lú táwọn èèyàn máa ń fowó wọn kọ lórí social media wọ́n ti gbàgbé pé tó bá jẹ́ ọ̀gbìn ẹ̀kẹ́ yá kó dáhùn àwọn ìbéèrè sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ lónìí ká máa fojú kékeré wò pa ọ̀rọ̀ láàrin àti ọ̀rọ̀ alámọ̀ ìjọ́ ọ̀gbìn ẹ̀kẹ́ yá máa lè ọ̀pọ̀lọpọ̀ méjì yẹn pé ah, jihad làwọn náà ṣe ń tẹ̀kú sọ́ọ̀dì hìnà ẹ̀ ń tẹ̀kú káàdì àwọn ilẹ̀ ọ̀gbọ́n àbí ọkùnkùn àánú ìbá fi lùtùsù ẹni tí ń bẹ nínú báyìí oníkálùkù lọ́wọ́ ló mọ̀ gbogbo alálẹ́ máa kéwì pé ìkíláàsì ìkíláàsì lílá lílá gbogbo alálẹ́ máa sọ bẹ́ẹ̀ ó ti kù ṣùgbọ́n àlè fún àti pọ́ìntì tó fẹ́ méjì kó ápàlì kìáàmà rẹ̀ jẹ́ kó jẹ́ múkìlì sójú ẹ̀gbẹ̀dẹ̀ kìáàmà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó jẹ́ múkìlì sójú ẹ̀gbẹ̀dẹ̀ kìáàmà ahọ́n rẹ̀ àtọwọ́ rẹ̀ ló kúbà ahọ́n àtọwọ́ ìyá gbọ́dọ̀ tójú àwọn méjèèjì kápùlù àgá ibi abúlé ní ká tíráì láti máa fi àfẹ́kẹ̀ àwọn ọ̀sán. لا تعبدون الا الله وبالوالدين احسانا وبالقربى واليتامى والمساكين والمسلمين وقولوا للناس حسنا وقولوا للناس حسنا ẹ máa sọ̀rọ̀ dáadáa pé fún mùsùlùmí tí mùsùlùmí náà pàwọ́ láti fi káwọn ọ̀rọ̀ káwọn ọ̀rọ̀ rẹ̀ àlẹ́rù wọ̀kúrú lè náà ti kùsùnà tẹ́ bá sọ̀rọ̀ sí èèyàn wọ̀lọ́kọ́ bani ádámọ̀ ọmọ ádámọ̀ alápọ̀nlé ni lọ́rọ̀ wa àpọ̀nlé tàbá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ọmọ àníbi ádá pẹ̀lú àpọ̀nlé àti sọ̀rọ̀ olórí ìrẹsì ọlọ́run kò wò kò ṣe tẹ̀sí yíìdù rẹ̀ nígbà kó jẹ́ mùsùlùmí àbí kó jẹ́ tún ní rárá láti ní pẹ́ta bá wù tẹ̀sí ní ìlú òtùbí sí ìrọ̀rùn òtùbí nígbà tí wọ́n ti di ààrẹ olórí ìrẹsì náà ó ní àná ṣùgbọ́n wọn bá wí mùsùlùmí hùm wọ́kà fi hùm sùnní hùm wọ́n tẹ̀lé hùm àtẹnudọ́jọ́ mùsùlùmí tẹ̀lẹ́jọ́ kékeré àtẹnudọ́ jẹ́ súnní àtẹnudọ́jọ́ oníbídíà ìmọ̀ kó tóbi ní gbogbo ọlá rẹ̀ sọ̀rọ̀ ló wá mú áńdàrú wá látọ̀dọ̀ àkọ́ mi náà fi ọ̀rọ̀ tí wọ́n ní pé àwọn èèyàn máa ń jókòó tì ọ́ láti mẹ́fẹ́ wò sí lórí súnà àwọn kan wọ́n ń jókòó tì ọ́ wò sí lórí súnà èmi sì ní anàkìsá sí yẹ hídà èmi burú tèmi máa mọ pàmò ọmọ ọmọ lálà wọn. àpò wa ń béèrè lọ́dọ̀ rẹ̀ kíkà ló náà ń fẹ́ ṣe bí ọlọ́run bá sọ pé wọ́n kú lórí náà ti kú sí náà ọlọ́run sọ wọ̀ kú lónìí láti húsná ó bẹ̀rù ìsìràgílà fẹ́ni tó jẹ́ lẹ́sọ̀ọ́rọ́ ámbẹ̀lẹ̀ nìta sẹ́ni tó wá jẹ́ àdífi tó jẹ́ kùsùnbí ó bá sọ̀rọ̀ sí ó sọ̀rọ̀ sí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò sí nínú ọkú lónìí láti húsná káwọn bọ́ àwọn èèyàn kò sínú ẹ̀ èébù sí nínú ọ̀nà tá a fi ń ṣe dáwà èébù kò tọ́ tọ́lọ̀ wọn bá sọ pé wọ́n láti ṣubú lẹ́bí ilẹ̀ yorùbá lẹ́bí jù ní lẹ́yìn fẹ̀yẹ̀ ṣubú lọ́hà àdúgbò lẹ́yìn rẹ̀ àwọn tí wọ́n ń jọ́ sí yàtọ̀ sọ́lọ̀ àwọn èrè tí wọ́n ń ṣe lọ́wọ́ alẹ́ lọ́gbọ̀n torí ní tí ó tẹ̀lé pé àwọn ní òkú ọlọ́run wà padà àdúgbò lẹ́yìn rẹ̀ láì jìmà wọ́n kọjá àwọn náà nípa torí wọ́n nífẹ̀ẹ́ ní wọ́n ń ṣe ọlọ́run nínú ọkàn wọn dáadáa náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ló fi yẹ káwa náà lọ mójútó ààyè yìí báwa fẹ́sẹ̀ lọ sí àkúnyẹ̀ báwa fẹ́sẹ̀ wọ́n tó ọ̀rọ̀ tó sọ pé ah, ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ kò nídìí ewu ìmọ̀lá bí sọ̀rọ̀ ìmọ̀lá bí sọ̀rọ̀ lọ́dọ̀ wa nísìn àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ báwọn báwọn kan bá fẹ́ fẹ́ rọ́bù eégún ní kùlà èpè ní nísìn in tí wọ́n ń ṣẹlẹ̀ ni pé àwọn òdì kejì náà àwọn náà ti wá ní jú àti mọ gbogbo àwọn àbáṣe wa náà wọ́n gun owó ti sékèlè wọn ta ló fà nígbà táwọn ibi sọlọ lọ́sọ̀rọ̀ ni pé má gbogbo bàbá rẹ àti ìyá rẹ wò ọ̀dà àwọn ní ìyá òṣèlú láì tá ní ó láì bú bàbá rẹ àti ìyá rẹ àdéhùn ìṣòro lọ́wọ́ àdéhùn ìṣòro ẹni tó bá bú bàbá ẹlòmíì tẹ́ni ìwú wá rítàlíyèdì tó kú bàbá àti ẹ̀lọ́ tó búyà rẹ̀ olópa ìwú olóbúyà rẹ̀ lọ́dún bàbá rẹ̀ àníjì ewu àníjì ewu nínú ọkọ lónìí náà ti húsùn àkóso ewu bẹ̀ tábàkà gbọ́rọ̀ kalẹ̀ kọ́ kalẹ̀ pẹ̀lú ìmọ̀ ní ìlú lè lẹ́nu húsùn lè fẹ́ràn ìbẹ̀ nínú húsùn lè kó kárí látara Nabi sallallahu alaihi wasallam fún náà sọ pé ìdámà bò ìkùlé nǹkan ní bàbá kárí làkúlà wọn ti pé léèrè jáde káwọn bára wa ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti omi àtàndì kálíẹ fúnra wa ó ti pé kálíẹ lórí ara wa lọ́wọ́ wa ti yin ànábì sọ̀rọ̀ bá wà lóṣù ìfọ̀ ìmọ̀ rahmatin min Allah ilé ìṣẹ̀lẹ̀ wọn lọ́kùn tẹ ọ̀zọ́n fani ìzọ̀lù kọ́lbì náà fọ́gbọ́n mi ní àwọn ẹ̀wọ̀n wọn sọ̀ onídàá tẹ̀lé púpọ̀ wọ́n sì lè kú nítorí àtẹ̀lé sọ̀rọ̀ kan wá ní kódà wọ́n kú nítorí àtẹ̀lé wọ́n máa ń fi gbogbo tí wọ́n lé náà máa fi ń pọ̀ sí àtẹ̀lé sọ̀rọ̀ kan wá ní. ṣùgbọ́n lọ́wọ́ wọn wá tún yé wa wípé wọ́n ló kú ní tẹ̀fọ́ lọ́nà lọ́nà pàdé tó bá ní pàdé wọn àgbà tó wà á tó wà tẹ́ẹ̀n tó lé kókó lọ́dún àwọn sàhábà wọn ò nílé ìsẹ́ǹtì wọn ò sàmọ wọn fọgá wọn ò ní dúró àwọn tó lè sacrifice life wọn fún ọ wọn ò ní lè lò tó bá lè kókó mọ́ wọn. táwa ló lè tún máa ń rí láàbẹ̀mí sọ̀rọ̀ lọ́wọ́ nínú ọkùnrin nìkankan. a ló lè ní ẹnìkankan bá ọ̀sán áfíríkà níbi ìdánilẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́. ẹ̀fọ́nsáwọ́sà kò sí àmì ìdíyẹ bẹ́ẹ̀ ni oṣù tó kí ká ṣe ra ṣe ra fẹ́ẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara wa ìrìnlẹ̀ nínú húsùn ìhùrù kálẹ̀wà áàpù sọ́dẹ̀ kọ́kànlá wa fẹ̀ síra wa ẹ̀wá bí wọn yìí tó wọlé ìwà wọlé kọ́kànlá fẹ̀ sí ọ̀kan ní àbí àyà ìgbáyà ráwọ́ ìdíyé ọ̀kọ́rọ̀ òkúńlá. ó ní húsùn tó lè akọmọdé àwọn nǹkan tọ́wọ́ tẹ̀ tó ní lẹ́bìrì pé nínú ìmtìnàmù tọ́lọ̀ ọba stefan nabi sọlọ́lọ́ rẹ̀ ara tọ́lọ̀ ọba sọ pé òun ṣe nílìmọ̀ sáà nabi sọlọ́lọ́ rẹ̀ nínú àwọn nǹkan àkọ́kọ́ náà kọ́kọ́ stefan nabi sọlọ́lọ́ rẹ̀ ní sọ́ọ̀bù sọ́bẹ̀ kí alẹ́mú na ṣẹlá àdínàfẹ́ sọ́tọ̀ tọ́lọ̀ ọba ó fẹ́ igbá àyà rẹ̀ torí pé ẹni tí ó ó ní wà àìhábọ̀dọ̀ tẹ̀ tí ó accommodate nǹkan púpọ̀ ẹni tó bá ní sọ́rọ̀ lọ́yìn kò lè ṣiṣẹ́ lọ. torí yóò máa wá gbogbo ìyẹn òfin parun ni dínkù sọ́dọ̀ dínkù sọ́dọ̀ gbogbo ń dábàá ti fún yóò ní a yóò tún máa wá máa ìyẹn parun ni àpẹẹrẹ tó ní dínkù sọ́dọ̀ ṣùgbọ́n ẹni tó bá ní sáà nínú ọkàn rẹ̀ tọkàn gbogbo ohun tí ó mọ ọwọ́ ọmọ ọkùnrin rẹ̀ ó mọ ara yẹ tòkó yóò sì mọ fáwọn ẹ̀ lẹ́kítúùs rìsọ́ọ̀tì pé ẹ̀ ní rọ̀háàpù sọ́dírì nǹkan méjì yóò ní ẹ̀kpọ̀tù lìsàn ẹ̀kpọ̀tù lìsàn ìwé tí ó ti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ á máa ní ìbọ̀wọ̀ nínú á máa rí rẹ́sẹ̀tì nínú á máa rí ìsìrọ̀rùn rẹ̀ onímọ̀ àbí gbogbo ẹnu sọ̀rọ̀ táwọn èèyàn àpẹẹrẹ pé ọkàn rẹ̀ àyà rẹ̀ fẹ́ lù torí gbogbo ẹni tó bá bá bùkárí kù lò ó ní ìdíẹ̀ lẹ́bi nígbà tó lọ́ba ná adébí musa alayhi salatu wasalam lọ́sọ̀rọ̀ ọ̀gbìn àwọn tó jẹ́ ta ọlọ́run ara ń tọ́ adébí musa tọrọ lò ó lè rọ́ọ̀bì ní sọ́dẹ̀lì ìṣúra ní sọ́dẹ̀lì yìí tí káyà tó fẹ́ kí lè accommodate nǹkan tó yẹ tí ó bá ní ìdáyà àwọn èèyàn ní ó bá tí wọ́n bá ń sáburú sí ó nídìí ó gbọ́dọ̀ jẹ́ni tí ó accommodate pressure pé ẹ̀sùn wọn lẹ̀ kò yé wọn ní ìdájọ́dà lórí ìtọ́lá tó ní. láti wọn náà sáàmì túmọ̀ pé wọ́n bá àrùsàrì náà kẹ́ ńlá ọkàn ti fẹ́ so ráàmà ló wá gbogbo àbálá yẹn ara kúsùn ìpolówó onímọ̀ yìí di láwọ̀ ayélujára yẹ́sìrà sọ̀dọ̀rọ̀ owó ìlúfìlà ṣọ́ọ̀bù sọ́dúrù ṣọ́ọ̀bù sọ́dẹ̀ ó ṣe pàtàkì ṣùgbọ́n àwọn ọmọ ọgbọ́n nínú àwọn àbá wípé ara ń tí ó ṣe ìrànlọ́wọ́ fún yàn kó fi àtẹ́ẹ̀nì lẹ́bù wọn ni kó wá ìmọ̀ tó láǹfààní kí ẹ wá ìmọ̀ ó ní àǹfààní ìmọ̀ máa ń jẹ́ kí ayígbáyà fẹ̀ tí mọ̀ ò bá sí nígbáyà máa ń wà sọ́yí tí ó fún mara wọn ìmọ̀ ní òtó ìmọ̀ tó láǹfààní ní òtó ó dàbí ọ̀rọ̀ àlìmọ́mù ṣáà ábẹ́gbẹ́ ní ṣàràkìlì ṣáà èyí ṣe dájọ́ mà lórí mo mọ̀ ẹ̀yìn kí má tún ní kí n ṣe ẹni kọ̀rẹ́tì ni ìwúlá sí ìfúrúlá ẹni sí ẹ̀ẹ́ ọpọlọ wọn lọ́gbọ̀n sí pé ẹ̀ẹ́dẹ́gbẹ́já náà yìí nìṣọ́ àdéhùn ìgbàgbẹ́ ẹ̀dì ẹ̀sọ̀ gbígbà àgbọ̀dẹ̀ ń ṣe عمرو بن شراحيل الشعبي عليه رحمة الله وتعالى سوري بدي وني العلم ثلاثة أشواط هو ذاك الدول هذا العلم ثلاثة أشواط أشباه أشباه عديد ẹ̀ẹ́dọ̀ àṣìbáàrù bẹ̀ àbí one two three mo ti ka aṣùwàtò náà wípé ṣóòtù alákọ̀ọ́kọ́ sáìkù ni. ìṣèṣirò ilẹ̀ ní ká. sẹ́rí gẹ̀rọ ṣùgbọ́n mo mẹ́rin ní bá lọ wò ó ní ti àṣìbáàrù ní bàbẹ́ àṣìbáàrù ní bàbẹ́ kúmọ̀ so mo lè kọ́rí ní ẹni tí ń di àlè ilmu tàlà fẹ́tù àṣà kápẹ́ ní stẹ́pù ní sèǹtẹ́rì mọ́bí ṣe túṣìbù tẹ́ ẹni túṣìbù wọn tó ṣí kẹ̀nà pẹ̀lú àtàṣpà èmi wà fún sísẹ́pù yìí ní pé tẹ́lẹ̀ bá ní kí sẹ́pù alákọ̀ọ́kọ́ màá akadà ṣíbúrò làwọn kàkàbà ṣíbúrò làwọn ni onímọ̀ adínkù sọ́bẹ̀ tẹ́lẹ̀ bá ti pé sẹ́pù alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́dùn ṣíbúrò gbàgbé ṣíbúrò gbàgbé ṣíkù ní bàmà. ok a báyìí àbí tó eh. bẹ́ẹ̀ ló kàn àbí step tó eh, ìmọ̀ eh. ìmọ̀ step mẹ́ta ní báyìí one two three ìgbésẹ̀ ìgbésẹ̀ mẹ́ta ló gbé tó ẹni tó máa ń gbé ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tó rí mọ̀ first level ẹ́ á pé ìmọ̀ three hundred level ni yóò ti graduate ó wá parí hundred level tẹ́tẹ̀ sọ̀rọ̀ yóò wá ní ìgbéraga ìgbéraga gbúrú wa dé kíkà ní fẹ́ńdà ní bàbá ní rábẹ́dá ta ọ̀rọ̀ kò lẹ́yìn kẹgbogbo tí sọ ṣúgbà ni yóò wá níjú àtúnṣe pé torí pé gbogbo tó bá gbọ́ kò sáàyè fún nínú ọkàn rẹ̀ kò sáàyè fún un torí in tó mọ̀ ń ayẹyẹ in tó mọ̀ nìkan ní bẹ́ẹ̀ ní ọkàn rẹ̀ kò sáàyè fún nǹkan mi láti wọlé tó kò nígbà ṣùgbọ́n bí ẹ̀fọ́ wá ṣe sún ọwọ́ in tó wá máa ń bá ìlọ́kàn jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n dún sínú ọ̀pọ̀lọpọ̀ ibi lọ́pọ̀lọpọ̀ wọn dún sínú wọ́n wá jẹ́ intermediary láàrin àwọn àfà àti àwọn àwa ọ̀níwà wà láàrin sẹ́wọ́n tọ́bákọ̀ gẹ́gẹ́ bí ìgbọ́nà àwọn tó pín àwọn èèyàn sí tọ́bákọ̀ mẹ́ta oní tọ́bákọ̀ alákọ̀ọ́kọ́ àwọn làwọn tó wọ́n gbà páwọn òmà àwọn àmọ́ tọ́bákọ̀ tòkì àtọ́bákọ̀ tó léyà àwọn làwọn àfà tọ́bákọ̀ tó lùú sọ àwọn làwọn náà sọ yìí àwọn tó jẹ́ pé afáàdà ṣíbrọ̀lì àwọ̀ afọ̀dú ṣíbrọ̀lì àwọ̀ ìta wọ́n ti gbé fẹ́fẹ́ àwọn náà wà ní middle class àfáà ní àwọn tó wà lókè àwọn ọmọ báwọn ṣe máa ń hándù issues láàrin ara torí pé ìmọ̀ ti wà rọ̀hábọ̀tò sọ́dúrì ti wà accommodation wà fókìlà àwọn tó wà nínú ọkọ̀ dùnìyà àwọn tó jẹ́ àwọn àbùtù òun kankan àwọn tí ń bẹ láàrin ìkúni àwọn tó ti mú àṣíbọ̀ ọ̀pọ̀pọ̀ tí wọ́n ti ṣe ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ṣáàbí wá ní pé wọ́n máa ń àfáàṣẹ ṣíbọ̀ ni gbogbo ẹni tó wá gbé ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì tàwáàbọ̀ tó wá ní tẹríba ara wà balẹ̀ ara wà balẹ̀ tó mọ̀ sí ah ìta àmọ́ rò pé ọ̀wù kan ni àti àwọn àgùnfẹ̀ lórí ẹ̀ yóò wá mọ̀ pé ìnáfẹ́ ìdúgbò òun ti ń rí mọ̀ lọ tó wá ṣe sùúrù tó kọjá lẹ́bùn tó dé lẹ́bùn àṣírọ̀ dáálí nígbà náà kàdá hálà yóò wá dàbí ẹni tó mọ nǹkan kan ìgbà náà àwọn yóò mọ̀ pé àbáwọn yẹn ó dàbí pé kò ní ìsìnkọ́ mọ̀ náà o báyìí pé ti ní ìrọ̀kù díẹ̀ díẹ̀ o àwọn jù hálù àmọ̀ ṣe túbú rẹ̀ torí nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n bá ṣe mùrọ̀ áàtù ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ìlú ò tí mà bí wọ́n ṣe mùrọ̀ áàtù wọn kí a sábà tó so ilé náà wọ́n à náà sọ báyìí sábà tó wá ní ilé yìí ṣáàbì sọ bẹ́ẹ̀ fún wa náà sọ bẹ́ẹ̀ gbọ́ ọ̀tínísì ẹni tí lẹ́bi ní ọ̀pọ̀lọpọ̀ àfà tá a ti rí tẹ wá béèrè ìbéèrè lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń dáhùn láì sọ èrè ni kí ni ìdájọ́ ìjẹ́ báyìí kò tọ́ ṣùgbọ́n lọ́rọ̀ ti máa ń bí ìdí ò wá sí mú ẹ̀yìn wa kò lẹ́rìí tí ò wá sí mú ẹ̀yìn wa kò lẹ́rìí so ẹni tí ń béèrè ìbéèrè ó ti di necessity ni àti máa dáhùn ìbéèrè pẹ̀lú dàláìl àti hujjah ó ti di necessity ni bí o bá ti ní ẹni tí ń béèrè ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń béèrè ìbéèrè kí tó fẹ́ mọ̀ ní pé kí ni kí n ṣe kí tó fẹ́ mọ̀ ìdájọ́ kí ṣe kí n ṣe àbí mọ̀ ṣe torí kò mọ̀ ní kí ń jẹ́rìí kò tẹ̀ mọ́ ẹni tí ó mọ ẹ̀rí òun náà ti tí ó lè dìtà ọ̀pọ̀lọpọ̀ ẹni dáàmà onímọ̀ kò sí dẹ̀lí ẹ̀rọ kò sí dẹ̀lí fún náà in tí ń pè ń dẹ̀lí ìlú ni ayal kùránì àbí hadith ọ̀lẹ́bí sọ̀rọ̀ tí ò bá ti sí ayal kùránì tó sọ nǹkan tí ò sì sí hadith ọ̀lẹ́bí sọ̀rọ̀ tó sọ nǹkan lọ́dọ̀ ọ̀kí ẹ̀ láti bí kò sí dẹ̀lí ibi tí dẹ̀lí parí sínú ẹ̀ ṣẹ́ to á ní ìdá ìmọ̀ ẹ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa ìmọ̀ yìí fẹ́ o ó sì pọ̀ ọ̀la yìí pọ̀ ẹni tó náà bá fún ní àǹfààní àti máa kí wọ́n sí i ní ó àfiṣe ti pé á àmọ̀túpẹ́ fọlọ́wọ́ bá tọ́wọ́ òkú ògbẹ̀mí wa lánàá ní wọn láì tọ́wọ́ ògbẹ̀mí wa lánàá torí èyí ó máa wọn gbà pé àwọn nǹkan tí mo lánàá kò èyí tí mo sọ láwọn tí ń ran rí máa wù nígbà ìfẹ́ kò sódòdó yàtọ̀ sí yà lẹ́yìn lábúdá tó bá àbíyí táà ń sọ àwọn ah, padà wọn pé á ah, pẹ̀lẹ́ pé a kò mi tún bẹ̀lẹ́ yẹn lé yìí o àmọ̀ sí pẹ̀lẹ́ pé kò ní ní pé àní sọ tó yé wa á sọ ṣùgbọ́n ìdí wọn sọ àṣọ fáwọn tábà wà ní dẹ́rùsù papọ̀ tá a máa ń ṣe dẹ́rùsù ní ní tí ń sọ nìyí èmi sì ní gbogbo ìbá gbogbo ọ̀nà pẹ̀lú òkú ọlọ́ ìfi oúnjẹ kan kalẹ̀ ìdídíélé yìí ìdídíélé yìí torí tí nǹkan bá tẹ́jì nínú tí ń gbà jáde ìní ìní mọlé kí wọ́n ti gbogbo lẹ̀kùn kí ti gbogbo wíńdò èyí mọlé báwọn èyí ò fi wíńdò kankan lẹ̀ ní ìgbésọ̀ in case tí nǹkan bá tẹ́jì àlèkùn àwíńdò yìí jáde torí ìmọ̀ ti fọ̀jú kéèyàn wá rẹ̀ ní wípé eléyìí nìkan àwọn tó jẹ́ pọ̀ ìyá tó wù ọ̀pọ̀ tó bá wọn mẹ́ta àwọn mọ̀sáyì ní kìláàfù náà bá yìí kìláàfù ní parí lórí ẹ̀ ìjọ ìgbéjà ìgbéyàwó nígbà míì sí ní èyí ò bọ́ síbi òsínú kan ní ìwà ní ó tún padà wá ẹni tí ó mọ̀ nǹkan bó wà wípé kò tẹ̀lé kí tẹ̀lé kò kọ́ ẹni tó bá tẹ́sí láàrin òun àtọ́lọ́wọ́ ẹni tó bá yẹ ní ìsọ ẹni tí ò bá wá nímọ̀ tó jẹ́ láìmọ̀ gan tó jókòó mú ní ọ̀gbẹ́ ẹ̀rí bí tẹ́tí ìsìnká kiri fẹ̀kúlù súpà ha omi lẹ́lẹ́tì máa wà láàmú sáríkì lẹ́tì ìmọ̀lẹ́tì sánú àlẹ́ nígbà tí ẹ̀rí bá náà ní à tó pèsè ìdìkan òkúrú nímọ̀ tó kéré tó change position nísìn mọ̀tẹ́lẹ́tì àwọn orí change position nígbà tó jó nífẹ̀ẹ́ nú ẹni tó bá jó nífẹ̀ẹ́ nú pé òun ò ní change position kódà kẹ́rin náà ti gbódò sórí lẹ́lẹ́ ìfẹ́ ló ti ń tí ń hàn mí ni yóò mọ̀ ìgbìyànjú àti tẹ̀lé ẹ̀rí ní gbogbo ibi tẹ́lú bá wà ní ẹ̀gbọ́n máa tẹ̀ ní àìsàn máa dà àbí ebi tí wọ́n fún wa náà làbí gbogbo ibi tẹ́lú bá ti sílẹ̀ láti ọlọ́wọ́ kó sí nírọ̀ ọ̀gbọ́n láti mú bá ṣe púpọ̀ ẹlẹ́gẹ̀rin ṣé ẹlẹ́gẹ̀rin láti sọ yìí wípé kùsùn lọ́pàdé ìkọ̀ ẹlẹ́gẹ̀rin òní ìkọ̀ tún èyí tó tó rí ìfọ̀ pé ní tá a bá fẹ́ jẹ ká ní àpá táwà bó jẹ́ ní tá a bá jẹ ilé ìwọ̀n bá jẹ sínú kó wà bó jẹ́ nínú ẹ̀ kó má jẹ haramu má jẹ haramu tẹ́lẹ̀ tí ni kí ẹ̀yàn má jẹ haramu kò túmọ̀ sí pé kí má gbé èyí nìkan ìyẹn lè fi ọkàn ìyẹn lè fi ra ó lè fi ra ó lè fi ṣe gbogbo nǹkan jíjẹ haramu náà gbogbo ẹ̀ táwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí bá wá pé sára yẹn wọlàrí bí sọlọ lọ́sọ̀ ní sọ pé láàlẹ́ká máa bá tẹ̀kẹ́ mi lọ sí ní oníṣe ìdáfọ̀ òsùn kẹta tó gbogbo tó bá ní ìláyé oní àfihàn rẹ̀ àwọn oníkìmọ̀ ní ìdá afọ́fẹ́ dúníà àti ìmọ̀rí ìdínà hù màmá bá tẹ̀wọ́ mí ní hàkàbẹ́ ìsẹ̀gbẹ̀dọ̀ rẹ̀ pẹ́pẹ́ nílá ayé yìí ní téèyàn mìtì èèyàn mìtì àwọn nǹkan ṣùgbọ́n ẹ̀sìn rẹ̀ wá ṣẹ́kù ìṣe dáadáa rẹ̀ ṣẹ́kù ìwà rẹ̀ ṣẹ́kù ìmánì rẹ̀ ṣẹ́kù àtọ̀mọ́fàtọ̀ omínà pẹ̀lú ìfàbílọ̀ ẹ̀ gbogbo téèyàn ó bá lù lẹ́yìn àwọn nǹkan yìí oníṣẹ́ṣẹ́ sáfúnyà oníhàmù èèyàn èèyàn ń bẹ lórí àlàáfíà ń bẹ lọ́wọ́ subhanahu wa ta'ala ó ṣe dáadáa fún wa ó ṣàánú wa ó dójú wa ó bá wa ẹ̀ṣẹ̀ wa ó pọ̀ ọkàn wa mọ́ ó fún wa ní dáadáa ṣe ó sì ìmọ̀jẹ̀ káríra wa ó mọ̀jà ní gbogbo tẹ́lí èèyàn ọmọ tí lọ́wọ́ ọba tí ó sì kíra kò bá ọlọ́run mọ́jọ jẹ́ tiwa kéèyàn máa ṣe nǹkan tí ó kò bá dáadáa ní ṣe dáadáa àwọn tí ó kò bá nígbà lọ torí wà máa ríra pé ta ló tó wù òun ti tó nǹkan wájú náà kọlọ̀ ti gbogbo kọlọ̀ ti gbogbo wa gbogbo nǹkan ṣe tó jẹ́ dáadáa àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ àpọ̀ èyí tó kù díẹ̀ náà tó ń bẹ̀ àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àpọ̀ àpọ̀ kọ́lọ̀ méje ká sì rí kọ́lọ̀ méje ká sì sọ kọ́lọ̀ méje kí wọ́n sì wá gbọ́ rò pé wọ́n lè fẹ́ hàn lẹ́kọ́ lẹ́kì náà alhamdulilayi ẹ̀dá kò dá máa bèèrè pé ṣe ìdèrò ṣe ìbílẹ̀ mẹ́ta tí mo sọ mọ́ ẹni pé ìwì ìyìn tí máa gbé after ten minutes like fifteen minutes èyí náà fẹ́ sàǹfààní torí ìyìn tí wọ́n sàǹfààní látọ̀dọ̀ wọn mo mo bọ́yá wá jókòó kí wọ́n sàǹfààní ẹ̀dá kò tèrè béèrè. kì í ṣe ìwọ ìwọ tí wọ́n ń gbé ìwọ ìwọ bá ó fi táwọn ọmọ ìyá ọlọ́run àfẹnẹ́sọ kan tá a bá ní question àwọn question tí afẹ́ká wà mọ̀nà béèrè ní question tó lórí ìmọ̀ràn question tó ṣe pé yóò ṣe ìgbà òbí yóò yóò lè ní màmá òkè ẹ̀ question tó ṣe pé yóò mú náà ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìmọ̀ ẹ̀sìn kọjá kọ́ńtẹ́ǹtì mi. Kọ́ńtẹ́ǹtì mi pé lábàjá mi àbáyá rẹ̀ sọ. Lẹ́yìn ìgbà pé ìjọba ìlú tí ò kàn fún tó mọ́ sílẹ̀. Àwọn tí wọ́n bá ti bá kalẹ̀ ẹ̀kọ́ tó ní beliau salah nyambung kita paling berjuang untuk jiwa semua itu kecil usia nìkan tó dọdọ lọrọ gba ìyanu Ọlọ́run bá mọ òṣùpọ tọlọ́run ní sọ fún pé ìwọ náà mọ kó dùgbà pàtó tó lè dàtí kíláàbù ó lẹsẹ nìkan tó tí kò ní mọ̀ pé oore tó ń rí ọlọ́ọ̀kan kò ń rí òun ò lórí ìjọba ìlú àtúrí rẹ̀ àwọn apá àwọn sáré rẹ̀ pọ̀ láwọn àgbà apá ilé ìlú àbúgbà tó máa wọ̀ ọmọ bàbá àti dàgbà tó ṣe àtàwọn ọmọ tó ṣàwọn síra wọn náà ló ṣe àtọwọ́. شارع مكة مال القرآن شيء رسالة رسالة شارع مكة أو أنا يبغى ولما تجمع شارع تسلم جرى المرجي كنت بالمسلم يقول لي أكمل القرآن فهو قال قال وقت ما رجع بعد nínú ìgbà tó gbé ọ̀pọ̀lọpọ̀ mọ́tẹ́lẹ̀ sí tó fi tó wà lọ. ó wá ń sọ pé ìmọ̀ pọ̀ ìgbà láti wọn kọ́ sí àwọn. ó wá lóyún ìṣúná ti ọ̀nà ọ̀la pé ọlọ́kùnkùn ní ọlọ́kùnkùn ní wọ́n ti máa ń bọ̀. nígbà tí wọ́n wá ní wọ́n sọ pé iṣẹ́ ìwọ́n ti kàn án lọ́wọ́ ṣe àwọn àpáta ní sàwákò rẹ̀ tàbí iná wọ ibo pẹ̀lú láàrin àwọn akẹ́kẹ̀ẹ́ iṣẹ́ rẹ̀ pọ̀ òun kò ní kí n so ní fa ah, gbogbo nǹkan sọ̀rọ̀ ìgbìmọ̀ pọ̀ àwọn wá pọ̀ ṣẹ́ ẹ̀kún ní sọ ò iṣẹ́ ẹ̀ tó ń pọ̀ ò ọ̀kẹ́gbẹ́ máa hàn táwọn àpáta bá ti wọ́n ti ṣiṣẹ́ pọ̀ ní o wọ́n láì wọ́n ti ṣiṣẹ́ and ìtọ́nà bá sì ti ṣòro láti kúkú ọlọ́run tó lè bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó so lẹ́yìn wá èyí tó ń tún ní ìgbà wọn ní ìṣọ́ra ọlọ́run bá yẹ pé ìmọ̀ bá wà sí tó bá ọ̀rọ̀ méjì bẹ́ẹ̀ ni kò súnmọ́ lọ́wọ́ ọba gẹ́gẹ́ kò lè bá ní tó kéré omi ọ̀nà ìmọ̀ ọ̀nà owó. Òbí méjì náà kò ṣe ní ládá owó léwu. Orí méjèèjì ó fi lè kó nǹkan ọ̀dọ́ náà mo ti lè ń ta àpẹẹrẹ rẹ̀. Omi gbọ́dọ̀ kò ní. Anteriormente, Sẹ́wọ̀n, níjọ́ ọlọ́ọ̀ta kò mú un bá wáyé ṣùgbọ́n náà fẹ́ kọ́ alẹ́ pẹ̀lú òkè òògùn yóò wà mọ́. kò sọ́kọ̀ òun nínú ọ̀dọ́ lọ́wọ́ lọ́wọ́ pé lórí ilẹ̀ ọ̀rọ̀ fẹ́ tẹ̀ fi lè wà gbogbo àwọn ìbéèrè náà kan náà làbẹ́bí láàrin wọn ìdẹ́sẹ̀kọ̀ ànímọ̀sí lọ ni. orí ilẹ̀ tó wù mí pé ẹnu àwọn akẹ́kọ̀ọ́ orí ilẹ̀ kan náà làwọn tó wà láyé. ara tí mo mú lùlù wà náà

yàrá èkó náà tún náà wọn káwọn ní àyè ẹni tó náà jùlọ bẹ́ẹ̀ ló burú ìlà tó ní oṣù wa sí lọkàn rẹ sí báwo ọgbọ jígbé àwọn náà gbọ́ kébé náà wọlé ọgbọ náà fẹẹ máa máa fi káwọn ẹ ti máa wọ bẹ ẹ̀kọ́ bẹ nígbà tí mo sọ lọ́dọ̀ kan ní ẹ̀kọ́ mi sọ pé taniọ ó ní àǹtà musa bani ìlọrin sẹ́nu pé kébi máa bí ìyàn ṣe máa ń ṣe àwọn ìtọ́jú àwọn bá bẹ púpọ̀ kọjá àwọn àbánú ìṣòro yìí tòjú ọ̀pọ̀ ajá náà ìṣòro ọ̀pọ̀ àwọn àti ìṣòro àti ìṣòro gbogbo àgbà àgbáyé ló jẹ́ ẹ́ so ìmọ̀ nǹkan tó yẹ kó máa làwọn ọmọ yìí tí ó wọ́n ń gbìyà ló ń fi máa ń fọ́ ìṣòro kó dá àwọn àfọ àyà ńláńlá òkè ọbẹ̀ ẹ̀rọ gbọ́dọ̀ gbọ́dọ̀ náà gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú wọn ò yọ ọdún tí yàrá ti ń kàtà wọn ti ẹ̀kọ́ àgbọ̀n bá àgbàjá owó nínú àwọn máa kí i wọ̀fẹ́ ní gbé máa káàdì àbáwọ̀ náà kọ́dà ìmọ̀ rẹ̀ ti wà ní òkúra ìmọ̀ rẹ̀ ti ẹ̀ka àwọn ọ̀dọ́ àwọn náà sì ń gbọ́ tó kà fi dẹ́kọ̀ọ́ fún àwọn aláàbí tó kọ̀ tí wọ́n tó wọ̀ tó wà nínú àwọn tí wọ́n ròyìn bẹ́ẹ̀ wọ́n lè mọ̀ wá rọ̀ sama na bawa apa itu adalah yang kamu hati sebuah aku juga sebuah nama atau musik sebuah aku Você dá um livro, irmão, como? Olha que ele está grande. Olha que ele está grande. Mas anta, não mata a coisa. Ana, não, eu não, não, não, não, só que eu vou reclamar, eu vou fazer isso yóò máa pè àwọn aláṣẹ eré ìlànà méjì àlọ́ ìgbóni eré ìrèlè àwọn bá àtúntò ẹ̀kọ́ lórí sáré méjì ti àti ìkọ́ ọdún ti dé ara rẹ̀ láì. báyìí fẹ́ẹ́ fẹ́ẹ́ ti wò bá apá àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n láì bá mi nílé ìlànà ṣẹlẹ̀ ìlà yóò máa sọ pé èyí kò lè ti lára wọn. ẹ níjọ́ kan bẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ ṣe kò That's what we want to do. Wọ́n wá sí ìgbà iná àwọn àdúgbò àwọn ọmọ ìlú ṣe fún àwọn ọmọ ìlú sọ̀rọ̀ àwọn àpá. Wọ́n dà pọ̀ ṣubú, wọ́n dà pọ̀ sọ̀rọ̀, wọ́n dà pọ̀ wọ́n ní ṣe tẹ̀lé. Wọ́n lè dá sáàlù bá tún pé ṣe tẹ̀lé. Àtàkùn ilé òun náà ní sábà bá tó ìjọ ọ̀pọ̀lọ̀ ti tẹ̀lé ìjọba òun bá pẹ́lẹ́ ti tù bẹ́ẹ̀lẹ̀. Àwọn tó dá pọ̀ oṣù wọn ò fẹ́ orí wọn tó bí lẹ́dà tó di pé kò bá wọn lákòókò yé èyí ẹ̀wò. Yẹ́ẹ̀ bí bí ti fi ẹnu pé Hásán ìbáṣepọ̀ ní pẹ́ẹ́sọ́nà pé ìfẹsẹ̀ ní sí lọ́ọ̀ dé gbogbo wa èyí tà á di ọlọ́run. Èrò náà lọ́rọ̀. Wọ́n ti yẹ bá ti ṣe wà tó lè wá lé ibi tó kù sí ibi tó lè gbèrè dé wọ́n lè kó wà wọ́n. Lọ́lá ó lé ní ọmọ ìṣẹ̀lẹ̀ láwùjọ ìjọba wo àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ tó bá wà á ti sẹ́ni pé ìṣẹ́ ìwé ìlú sọ ohun rẹ̀. Ẹ̀sìn àwùjọ wa ń bẹ̀rẹ̀ wíwí bá tó o rántí máa ń dé béèrè rà ó ti lé yóò mọ̀ gẹ́gẹ́ ló bù jù wá dẹ́nu. ẹ wo ṣe é padà wọn tó fi kí ṣe ká ẹ tuntun ní ìṣúká tó ń bọ̀ káàbà tẹ̀lé kàmọ́ ni wọ́n ní. kòṣe kò tó ìlú wọn tó ara tó náà fẹ́ fún wọn. wọn ní kí sọ́dọ̀ àwọn yìí kan aṣọ yìí náà náà ló sì dé sáwọn àmọ́gbà àfihàn pété o bá ti ní ìjà sí àti àkójẹ́ máa ń kọ́ ọlọ́run ṣáàjù wọlé ìgbọ́n tó bá ń bá sí ẹ̀rì màdé tó rẹ̀ ìgbàdé ibi tí wọ́n máa ń ròyìn ọ̀rọ̀ ìwé yóò ṣe kò kàlá àbúrò kàlá àbúrò ọ̀rọ̀ rẹ̀ ń tó àwọn adájọ́ ìlú ìjọ lọ lẹ́yìn lọ́rọ̀ tó kọ́ wọn sọ fún mi pé amábáwá àgbàgbé náà lẹ́yìn àgbé náà wù yóò dé kó mọ̀ pé bá ọ̀dọ́lẹ̀ ní oníkẹ́kọ̀ọ́ pé àwọn ọ̀rọ̀ bá ẹ̀ níbi gbogbo àpapọ̀ ìdí ìṣèlú wọ́n gbìyànjú ọlọ́mọ máa fi ilẹ̀ lẹ́yìn ojú kò tẹ́lẹ̀ yẹn ní kàmá jù ojú kò tẹ́lẹ̀ yẹn ní kàmá jù tó bá ti ní pé lásìkò gbà tó máa máa lè fi bá wọn ẹwà tó lọ tó tún máa ń ẹwà tó gbìyànjú ẹwà tó wù tí náà rẹ ti dé gba ìdíyé fún òwúrọ̀ sọ pé mo ṣáà fi yé yóò wọn náà wọn máa fi lẹ̀ ìtọ́ òun ṣáàbì náà fẹ́ẹ́ sọ. Dìfẹ́ǹsì ìmáàmù ṣáàbì ìmáàmù balẹ̀ ìmáàmù ṣáàbì balẹ̀ là. Dìfẹ́ǹsì ìlú balẹ̀. Bọ̀d kọ́dà ìfẹ́ rẹ̀ ló ń lo kó lè ràn lọ́dọ̀ sí wọn tó lọ lè bá àwọn máa lè fi ẹ̀ sọ. Ọba tó délé tó àwọn bá ọ̀rẹ́ bọ̀. Ó ní wọ́n ti gbé lórí ìtọ́jú àgbàgbọ́ wọn. Ìyá náà wọn ni ó ní wọ́n bá dé ibi wípé òun gbọ́ pé ní àti tójú ò bá rọ wọn á ní kọlọ lè gbé fìlà wọn ní fìlà yìí tó fìlà mẹ́tìgbọ́n lé ẹgbẹ́ wa ẹ wá gbé ìgbà gbangba kó máa fẹ́ sara kò lọ́rọ̀. ọlọ́run gbọ́ àwọn ṣáàpì yìí wá tó sọ pé àbá àwa ni wọ́n lè kó amẹ́wìlì ẹ̀wìlì ẹ̀wìlì ẹ̀wìlì uma família humana. Tó ṣe nígbà tí mo ṣáájú pàtàkì wá dé ṣébìlẹ̀ ní sọ̀rọ̀ òun àtàwọn àtàwọn ìlú náà padà ń jà náà. Náà lọ́sọ̀ tí ní mọ̀ onígun ẹ̀ kan. Náà ni òun wọ́ọ̀dù sí ní ẹ̀sán àmọ́ ara rẹ̀ láti gbà pé bọ́lá bá ti pọn ní díẹ̀ nílẹ̀ ọ̀sán ọ̀lẹ́. Òṣèlú kan ọlọ́dọ̀ ọ̀lẹ́ sí ayé ìdè parẹ́. خلاف Anda iba terima, sebab langsung tangan di silap Right. Ah, ini langsung ke akhir ini ke silap bawah. Kita ini silap ekor. D. C. F. W. Itu kan cuma satu buat email, email. Empat, dua, empat. Ini mau buat orang orang itu òní ìlú àgbàlọ́ ìlú àgbàlọ́ ìlú ẹ̀fọ́ àdìpàdìpàdà bí ìyẹ̀kẹ́ ìjọba ọmọ. tó tẹ ọdún mẹ́rin ló dúró tó padà dúró tẹ̀lé ní ìtẹ̀ èyí ti fi wọ́n wọ̀ fún ọ̀sẹ̀ náà. àwọn tó gbà mẹ́rin mẹ́rin bẹ fún táwọn apá àwọn. ṣùgbọ́n mo ní àwọn àná ọlọ́run sábà máa ń sọ̀rọ̀ mọ́. ìṣòro ẹ̀ káwọn bá mọ̀ pé ìrìnàjò kan bá dé ọ̀bá sì wọ́n náà ọ̀la yàtọ̀ fún wípé olúwa làánú ṣe bá rí wèrè yìí àti àbùkù àtìlera tí wọn fi ń kà wọn àbá. bí mọ́mú ṣáàbì ti wá lọ́dún máa lè ẹ ò gbọ́dọ̀ bí ṣáàbì ti sọ fún ọ̀rọ̀ òsì tán. ọ̀lẹ́ ẹ́ ọ̀rọ̀ òsì tán kí a àyẹ̀kẹ́ ìgbésàmì ìwọ kò wá wá ìwọ kò wá ṣáàtì ní òkú gẹ́gẹ́ rẹ̀. Sọ̀rọ̀ kan pè pọ̀ nígbà tí pèlú wá pé báyìí máma má tó wá sí ilẹ̀ ọ̀rọ̀ kò wá wá lórí máma má tó gẹ́gẹ́ rẹ̀. Ìbí ló wọlé ìtọ́lọ́ lórí òkú òkú gẹ́gẹ́ rẹ̀. Ìjà ìyàwó àlọ́ ọ̀rọ̀ ti pẹ́ sáwà sílé náà. Á kò fún ìjọba wa lẹ́yìn rẹ̀ then láàrin àwọn àpá kápákí wọn bẹ láàrin wọn láàyà ẹ bẹ̀rẹ̀ rò pé bóyá kò ṣe yé iṣẹ́ kọ̀ọ̀kan ní máa ń lè tẹ̀lé àìsè ẹ̀ ó sì máa ń níwà ìtumọ̀ pé ìdílé nípa kan ó ṣe ó pọ̀ sí pé kò ní ṣe kọ̀ọ̀kan lábẹ́ kan. lápá kankan kan ló gbà bá tí báyìí fún ọdún wọn ni a wọn ti hákàtì òun lọ níbi tí wọn ti dáhà náà ti wọn náà wọn yìí àbí ìjọba yẹn kábà máa sọ yọ ní àwọn ti hákàtì òun yìí ẹni tó bá ti wọn bá lè jẹ tó bá ní pọ̀ lẹ́yìn ṣé o fẹ́ kọ́lọ́ ọba gbà wọn ní ìgbà ní ìgbà ti wọn yìí àbí ṣe ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní ìgbà dáhà nígbà láyé tó bá lè wọ̀n tó bá lè fẹ́ lọ́wọ́ fún mi yóò rọ ọmọ nínú oní ìka kátàkátà rẹ̀ wọ́n yà á bá lè sọ̀rọ̀ síbi wàhùn fún èyí àwọn náà sì ń bala wọn tí a kọ bẹ́ẹ̀ni wọn jà bẹ́ẹ̀ni wọn jà bẹ́ẹ̀ni wọn jà ṣùgbọ́n lẹ́yìn òun ọ̀rọ̀ bá wọn ìdíkà àwọn ọmọ wa yìí ló ti pé wọ́n lọ àwọn sí ìkàtà àwọn àmà ìṣẹ̀lẹ̀ àtàrà àwọn oṣù wọn wú àwọn. gbogbo àwọn táwọn sọ sọ́sọ́ jẹ́ gbọ́dọ̀ àdé ṣé jẹ́ gbọ́dọ̀ àdé yóò wá jẹ́ everybody tí ó di ilé wọn kò wọ́n bọ̀ ìdí mo lè fi wé wọ́n ti kọ́dà sí kéèyàn dé kóòtù tí bàbá jẹ lọ́ọ̀yà ó dá sí kéèyàn kí ẹ wá wo bí lọ́ọ̀yà tó máa ń ṣe tó bá ti wà ní kóòtù ẹ̀gbọ́n kọ́mọ wa wò pé á ṣé bàbá òun bú wáyé ṣẹ́mà tó fi bàbá rẹ̀ ó fẹ́ dé ó fẹ́ lọ bẹ́ẹ̀ ó ti lọ bẹ́ẹ̀ wà ní ìdílé kejì bẹ́ẹ̀ pẹ̀lú sọ̀rọ̀ yìí ó ní wèrè ó ní ìjọba ìdí àrùn fẹ́ẹ́ bọ́lẹ̀ ṣe fẹ́ kọ́ àtiwájú dáadáa lọ́wọ́ gbà wọ́n bọ̀dọ̀ sí òun tó wọ́n wọ́n lórí ìlànà wọ́n ti mú ìwọ́dọ̀ jẹ́ pé kúkú ti rí. ẹ tó bá ti kó bẹ bẹ́ẹ̀ náà lè jọ ọdún tó ti yẹ. ẹ ẹ tó ń kéré ẹ lọ sí ẹni wọn lè gbọ́ yàgò rẹ̀ níbi iṣẹ́ ló wà. àwọn èèyàn káàkiri àti ìṣùmọ̀ iṣẹ́ wọn wá pé wà lọ́wọ́ wọ́n ká wọn mọ́nú iṣẹ́ wọn ṣíṣẹ́ yẹn tí òṣùwà àyà kan ṣe lẹ́yìn ẹ̀ wọ́n rò pé wà wọ́n mọ̀ àwọn ọ̀pọ̀ náà wọ́n mọ̀ níwà. tẹ́ ẹ bá wọn fẹ́ máa ń ṣe fọ́ra àwọn bẹ́ẹ̀ náà wọ́n máa tún wọn bá ta wọ́n tún wọn tún ìbá tẹ́ wọ́n fẹ́ bá wú àwọn wọn ò ní fẹ́ rẹ̀. àwọn èèyàn ṣe eré ṣílá láti wọ́n lè kó láti lè lè lè lè lè lè lè wọ́n lọ sí ìyá wọn lè lọ sí ìgbèjì wọn wá síbẹ̀ àbá àtàkùn lápá àwọn bẹ́ẹ̀ ẹ̀gbọ́n àbá àtàkùn náà bá wọn lọ́wọ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n kí ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sí lápá ni àwọn àbá ńláńlá ni o ìyá bó máa yẹ ahmed ọlọ́dọ̀ ọlọ́dọ̀ àlùkò mọ̀jì wọn wá fẹ́ tẹ̀sí àbó máa yẹ tó fẹ́ tẹ̀sí fún mi àwọn yẹn máa ń bá wọn lè ṣe ní wọ́n bàbá ti fi ọ̀sán lóko wọ́n tó fẹ́ tẹ̀sẹ̀ o tó bá pàṣẹ tẹ̀sẹ̀ mu wọ́n dùn sí lọ́wọ́ fẹ́ẹ̀lì wọ́n ti bẹ̀ lẹ́yìn àti bá kún sani wọ́n tó sọ. wọ́n ní wọ́n sọ fáwọn ọmọ ìyá kàlẹ́ ìbọn ayọ̀ sọ́kàn sọ́pá tí jọ́ máa ṣe é máa wọ́n á tó lọ́dọ̀ láàbù àbíká àbí oníhàtí oníhàtí ìbílẹ̀ wà láti. wọ́n ṣe àbò pé títíkálì báwo ní àdúgbò bá ti sọ ìgbà tó wọ́n àwọn alágbẹ̀dẹ̀ lọ. àfa àwọn ọmọ tó ń nàmọ̀ tó ń wí sọ ọmọ tó bá ti wò ó tó lọ wò ó yóò ṣètò pé ṣéèkì tẹ̀ dà pọ̀ yìí ó wá kú nígbà wo ló ọ̀kan tí ní àwọn àkùnmọ́ wòye sọ ẹgbẹ́ mi yé sọ ìmọ̀ nígbà tí wọ́n ronú ọ̀rọ̀ ìjọba ìjà tó o máa tètè wàhálà fún yìí gbogbo sáwá náà ní jọ ní ìlú nọ́mà ẹ̀ ní àwọn ẹ̀sẹ̀ náà ní ìwọ́n náà ẹ̀ ń bá mi sọ́ọ́ nípa kẹ́kẹ́ nípa ní ìjẹ́ olùkọ́ sọ pé ìmọ̀lẹ̀ ọ̀gá àti lọ́dún báyìí tí ìwé bá fẹ́ parọ́ kó kí ń lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọdún báyìí pé ìrọ́rùn wa ìwọ́n gbà tó wọn já wọ́n gbà tó kì í bá ọ̀rọ̀ àlùfáàdé bá aláìyá ṣáṣó ẹ lọ wọ́n kà ní ìjọ ẹ̀ lọ́kọ̀tọ̀ bá tó wọ́n lọ àwọn ọ̀rẹ́ ẹ̀ níjọ́ tẹ́lẹ̀ bá bá bá sí ìlú lọ́dọ̀ wà á kọ́lá wa òbí àárín wà bá ti ní sí kíkẹ́ káàdì tí wọ́n bá yẹ kálẹ̀ ẹjọ́ dé. Fama jaza bihi ba ni fadili uridu haya kuwa yule kufuatilia usana ẹni bá gbọ́dọ̀ lọ sí ìṣòro pé kò ti bàyìí lálẹ́ tó ń ṣe ìbá fi tó pọ̀ sí kò sọ mílẹ̀ dáadáa tó ní kí ni orílù àyà ti dè Oh ń fẹ́ wáyé orílù kọ́ Ah, saya fẹ́ pàdé. ó yẹ sọ́sọ́ قليلك ليس قليلك قليلك ليس قليلك ما لم فيك مراد فضل كالشمس فضل كالشمس لكن بذات جابل الرد قليلك قليل جيد ليس ما لم فيك مراد اللي هو يسأل كفوه pàdún kàpṣẹ́n máa bẹ yóòrùn ẹ gbóòrùn yìí dé wọ̀ mo ti tẹ́ ẹ má kú o ìfẹ́ tó kú o hàn pé lẹ́yìn tó wá kọ tọ́jú olùgbàgbé wá ní pàdé nàìjíríà dàmàlúwà dàkúlé olùgbàgbé omi òun kò ní rẹ̀ ọ́ tó bá tà sí ìlànà náà tá a máa gbàmọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ti ń sọ náà nìyẹn èsì ìwájọ tó kù àwọn nígbà àwọn àwà yìí tó ń ṣe pẹ̀lú ìmọ̀ wọn ṣẹ́nu pé ilé ẹ̀sìn bá lè ó ní ìdí àti ọkàn rẹ̀ tó bá ti gbé kú òní kọ́ńtẹ́ǹtì yẹn ní tí ó mọ̀ wọlé fẹ́ẹ́ tó bá ti rí bẹ́ẹ̀ ní ọ̀làbájá òkú ó ti pè mẹ́sìn ṣe rò pé dókítà ń kú dókítà tí wọ́n bá láàárẹ̀ wá tó pàwọn èèyàn lẹ́yìn ẹgbọ́n àgọ́ tó máa wáyé sínú ọ̀rẹ́ tẹ̀lé dókítà tẹ̀lé ẹ̀ẹ́ àgọ́tà tẹ̀lé àgọ́tà tẹ̀lé ẹ̀rù tí àwọn ará náà rẹ̀ lè lè lù ìyẹn tí wọ́n lọ rí yóò ti ké yóò ti ké kéèsì táwọn ọjọ́ wọlé méjì ẹni tó wọ́n kú lọ kéèsì kéèsì lòún rí kí kì bú sọ̀rọ̀ tó sọ yóò lẹ́yìn kéèsì kan sọ pé tó wà lóṣù yá àti kéèsì ti ẹ̀rí ẹni láti lẹ́yìn wọ́n fi lẹ́yìn bó ẹ̀ ó dàbí ẹni tẹ́ ẹ gbé kàdáfà síwájú ẹni tó fẹ́ dáì sẹ́ǹtì ṣé kìí sọ òkú náà. a sọ pé oh, wọ́n ti ń sọ̀rọ̀ nípa variation ní nǹkan bigot now. kéèsì yìí one in one thousand cases ní yóò dẹ̀ kó àpájẹ́ lọ́kàn bọ́ síbi iṣẹ́ rẹ̀. torí ẹ̀ ń bẹ̀rẹ̀ yóò dé ṣé tí ìyá dókítà bá kú ẹgbẹ́ náà yọ̀ pé kò ní balùwẹ̀ rẹ̀ ṣé tí àwọn ẹ̀gbọ́n bá kú kò ní balùwẹ̀ rẹ̀ ṣé ṣé gbọ́ mọ́ nípa àwọn ẹ̀gbọ́n unfortunately this case is not treatable ẹ̀wọ́n tó yẹ sọ fún un ṣé tó bá tẹ̀lé sí àwọn ẹ̀rẹ̀ náà wọ́n lè sọ fún un sọ fún wọn ibi iṣẹ́ rẹ̀ ló wà lójú dàbí dájú bẹ́ẹ̀ làwọn ní àdé ṣe rí àwọn èèyàn wa nága ọ̀dọ̀ wọn ó lọ píìkì nǹkan táwọn ń lò ó ṣẹ́

ní ìjẹ̀lẹ̀ ìmọ̀ta wọ́n mọ̀ sí ìmọ̀ta fún mẹ́jì mọ̀ta ó lè ní ẹ̀jì jíra àwọn ọ̀rọ̀ ọ̀nà tó ń jẹ́ ìkejì jígún ni o a máa ti ní jíra ẹ̀ tí ó bìí kèfèrí tí ó wé ìjọba ìjọba tó sọ kèfèrí ẹ̀ nítorí ẹ̀ńtẹ̀tẹ̀ kò ṣe ṣe dọ́ọ̀sán ṣe ìbílí ẹ̀gbọ́n kò sọ lẹ́jọ́ yóò lọ ọmọlágbọ̀ yẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ títí ẹni tó bá jọ ní mímọ ara tí màrí wọn tó kúrò oṣù náà lọ́rọ̀ yóò gbé ìṣẹ̀lẹ̀ lómi títí ṣùgbọ́n bẹ́tà kí èèyàn ṣe dìbéètì iṣu tó ṣe pé tó bá ṣe ní téèkì ń bẹ̀ wọ́n ní kàkàrà yúkọ́ dìbéètì iṣu wọ́n bá ṣe ní téèkì náà wọ́n ní kàkàrà. Ìgbà tí ti ń jẹ́ kí wọ́n lọ náà ni mọ̀nà bọ̀rọ̀. Wọ́n tó bá ṣe ní téèkì tó bá tẹ̀sí mi sí ibẹ̀ mo ṣe mi sí ìlú ìjẹ́ àmọ́ ọ̀rọ̀ pé ṣé ọlọ́run ọba kí ní kọ́kọ́ wọ́n ẹ̀ dí kìkì kìlé ìgbà tó ṣe kílé ẹ̀ka gbogbo tó kò lè wílẹ̀ ìdílé àti odi ìgbé ẹ̀dá pé ìyẹn lọ. ìdáyà náà ti já dóbẹ̀ ẹ̀ pàṣẹ àmàbílẹ̀ ìbá. làwọn sálàfù àmàbí sọ̀rọ̀ nípa jájálẹ̀ èyí ti jádàlù ìpèkì yìí ni wọ́n wí. jádàlù ìpèkì yìí náà làwọn àpá àti láàrin ara wọn tí màá fi bẹ̀. fọ́nà tẹ bá ti dáhùn ní ṣíṣe apá kọ̀ọ̀kan Àwọn tí wọ́n ṣe jẹ́ ìwádìí àbíyí náà wọ́n mú ọ̀ṣà àwọn èèyàn láti kankan ní. Nínú àwọn akọ́rò ìlà apá ìṣèjọ́ wà sáyẹ́ pátápátá. Bí gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ bá jùmọ̀ lọ́dọ̀ rẹ̀ bá sílẹ̀ yòókù. Ṣé ń dàbí kẹ̀kẹ́ Ṣé ń dàbí kẹ̀kẹ́ kan náà? Ìjàmbá Muhammadu Ali ẹ̀ ń dàbí kẹ̀kẹ́ Ìwà tún kà tún sáyẹ̀ èyí tọ̀rọ̀ débi bí wọ́n ló sọ̀rọ̀ kan pé òun ò lè rántí níbi ọdún bóyá twenty years méjì àbí forty years ti ṣe pé màláìkà tó wà lápá òsì òun pé sópa búrò lọ́wọ́. ẹnna pápá ìtura àti sọ́jà máa ń tóbi lọ́nà bàbá màláìkà tó wà lápá òsì òkọ̀ kankan kẹrin kẹrin tẹ̀wá gbọ́ kóòlì àtẹ́mọ̀ bọ́sì ìmọ̀ pọ̀ gan-an ó pọ̀ gan-an kò kéré fún ọgbọ́n wọn wá níjọ́ tó wà sí òkèké ní àgbè nígbẹ́yà ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ wá wọn bá jẹ orí ilé náà wọn bá jẹ orí ilé náà bá jẹ orí ilé náà wọn bá jẹ orí ilé náà wọn pọ̀ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn tó wá wú àwọn èèyàn níbi ìgbà kékeré ìyá yìí tó ní àníyàn nípa ọ̀sùn nígbà kékeré ìyá ló ní fún púpọ̀ má pọ̀ kì í sọ̀rọ̀ ìlú ìyá àti àtọ̀wọ̀ rẹ̀ nígbà tó wá ẹ̀fọn ní àkókò ah, ṣe ṣe áá ah, òun rí èèyàn tó ṣe pé ìmọ̀ pọ̀ wá jù ní báwùbá ìlú mú ó ní ètò wa bá sọ̀rọ̀ ó wà ọ̀rọ̀ jùlọ yóò fẹ́ bọ̀ ìkàdá وأنا أريد ọ̀rọ̀ púpọ̀ náà ló ń fi wúlò fún ọmọ àwọn kan bí aláàmù mú lápọ̀lẹ̀ lóhùn àwọn olùdù mú lápọ̀lẹ̀ lóhùn. nínú àwọn àfáàní pátápátá aláìmọ̀sí àwọn àpọ̀lẹ̀ lóhùn ẹ̀ káwọn sọ̀rọ̀ rárá sísọ̀rọ̀ wọn gẹ́gẹ́ ń dára wọn. tòkí ni wọn á lọ́wọ́ àìlẹ́ nígbà ìdíwá ní ó ní ó wá dápọ̀ àwọn méjì ó ní àárọ̀ lòun àwọn arákùnrin àti ìwà wọn ló àjà àwọn nǹkan tó lè ṣe pẹ̀lú wọn ìyàwó wọn ni ọmọ wọn ni nǹkan tó àti ṣe sí wọn ni pé ká má bàa jẹ sábà rẹ ẹgbẹ̀rún ìṣúná ló wà lóṣàrọ̀ pé ààrẹ tó lè ṣe àwọn akéwé àtúntà àti ní ìjọba wọn. wọ́n pọ̀ sí ilẹ̀ tó pàdé. àwọn ààrẹ náà ti ní kòtò kan náà kòtò náà ṣe káwé ní pípé lágbájá o ṣe ìyàwó rẹ̀ lágbájá o ọmọ rẹ̀ lágbájá o iṣẹ́ rẹ̀ lágbájá o gbogbo àwọn ìmọ̀ náà ti pa á èèyàn ṣe káàdùn pípé kòtò tá a gbé báyìí tó jẹ́ kòtò náà dàbí ìǹtẹ̀yàn lè fi torí rẹ̀ wọ́ náà ni pé kéèyàn ti pàánù sí àwọn òṣèlú kòtò náà pé èyí ò kò lẹ ọ wá ní jálá sàkàlà ṣàbíìrì náà tọ́ ìpàtà nìyẹn two groups of people two groups of people ló wá jòkó léde bíi kò tó náà ẹ́ tètè tí kò tó náà èèyàn méjì nínú àwọn àgbẹ̀rán ló dùn lédè tí ò tàbí ti pé mọ́tà ni wọ́n ló kú wọ́n lè síbẹ̀ rí tú àrọ́dọ̀ tó tẹ̀lé fúláwọ̀ àlùkòkárò wọn kàdé fún un. àwọn ní kòlíṣà kan dájọ́ ní mọ̀ dájọ́ kò sí ìsìnkà sábàjì ìfẹ́ mọ̀ sàn fàyà ṣùgbọ́n ìlẹ́wọ̀ ló gbé bá ní kódà ó dé sí ọkọ àti ọba dé nǹkan tí obìnrin ò lè sọ lójú àwọn èèyàn yóò sọ wájú adájọ́ pé ẹ wo ló ṣe wà kò lè ṣe ṣẹlẹ̀ adájọ́ gbọ́dọ̀ nà ẹhẹn ń bọ ó lò lè ṣe báyìí ah, lọ sí wọn dá lóúnjẹ

kó láti lè fi gbogbo nǹkan ságbọ́ ṣẹ́ọ̀ṣẹ́ọ̀fẹ́ lásán lè dín confidentiality ti wà ní dọ́kọ̀ àti patient ni ṣé lásán lè dín ìwà láàrin bẹ́ client àti lọ́yà ni ìtumọ̀ ẹ̀ka òtún yẹ kí ìbá ti gbogbo pé a ní ìjẹ̀ ọ̀gá yìí kì í ṣe ìjọba ẹni tó tàná. bẹ́ẹ̀ náà ni oní àdìsí náà ní ìdí pé a ah, mo ní láti mọ̀ nípa lágbájá o mo ní máa fi àfẹ́ ìtẹ̀ dáadáa o ṣé ìtàkùn yẹ kí ìyàn gbé láàrin àwọn kan náà ò débẹ̀ wọn lọ gbé kúrò láàbù asúlù tí o bá àtúnú wọn wá lò tí ìbá ṣe pé torí sábàbí yẹn àwa fẹ́ sọ èdè asúlù. ha pé àwọn àbá àgbà tó jẹ́ kíláàsì gẹ́gẹ́ gan ẹ̀sùn sí ìyára fẹ́ẹ́ tó bá máa wẹ̀ yìí. ẹni àdájọ́ tó ẹ bá wà àdájọ́ tó ẹ bá wà ọ̀ráìtì wọ́n máa ń kájọ́ ọjọ́ tó wọ́n rí báyà ní adájọ́ bá wọ̀ fúráì wọ́n máa ń kájọ pé ọdún mélòó lóko tí ìbọn tẹ́lẹ̀ gbogbo ṣe yẹn káwọn pé á ẹ̀sọ́ ń kí ìbọn káwọn fún mi káwọn náà sí ìbáwọn èèyàn olùṣe pé nílẹ̀ lágbára ní ìgbàwó àwọn èèyàn tó bá gbárí nínú àwọn ìṣẹ̀ríà ni wọ́n mú fún kọ̀ọ̀bọ àwọn ọmọ náà sáyẹn ìjọba mọ fọ́ọ̀tù ṣé nígbà tó jẹ́ wọ́n ní wọ́n mọ̀ wọ́n ló pọ̀ pọ̀ so àwọn mùsùlùmí ìpínlẹ̀ rẹ̀ ní bíbí kí ẹ̀ náà kó bá ara ẹ̀ náà gbé àwọn tó ní nífẹ̀ẹ́ mú sí jọ ó rẹ̀ ti sọ oṣù náà nílẹ̀ tẹ́ sí ẹgbẹ́ ọwọ́ bí ẹgbẹ́ tó tọ̀ ó ń pọ̀ ní ẹgbẹ́ tó ń jẹ́ ẹgbẹ́ tó tọ̀ wọ́n gẹ́gẹ́ ní iṣẹ́ rẹ̀ ìṣẹ́ gẹ́gẹ́ ní iṣẹ́ pé ó wà láàrin tó mọ̀wó sẹ́ǹsọ́ òkúta nídẹ̀kùn gíga gòkè ṣé ó ṣe é ṣe fẹ́ni tí ò nídẹ̀kùn kankan tán lóun ni ó ṣe láyé wo ebi kò láti ṣeré pẹ̀lú ẹ torí ẹ nídìí òkú sùfíà lọ́nà ọ̀fẹ́ ni sùfíà lọ́nà ọ̀fẹ́ ni wà nínú àwọn àpá tó jọ máa fi fún zòwúrẹ́ ó sì jọ máa fi fún àwọn mìíràn lè fẹ́ fún òmìnira ìyá gbọ́dọ̀ mọ̀ àwẹ̀ ọmọdé tàbí ìyá àti ìkọ́ni ó wá wá síbi pọ̀. ìyá àti wá sọ fún ṣùgbọ́n mo ṣe pé wọ́n sọ̀rọ̀ ẹ̀lẹ́kà tó jẹ́ mọ́sùlùmí. ṣàṣẹ ẹ̀ lábájá wà lára ẹ̀ ṣùgbọ́n mo ṣe wà. àwọn oníhà ti sọ̀rọ̀ àwọn ilé yìí o ṣé ẹni tó bá ti fẹ́ pé wọn ò sí níbi iṣẹ́ gbogbo orú ìyẹn wọ́n lọ sí sọ́lá ní ti sọ fún kálukú sẹ́yìn rẹ̀ láwọn àmọ́ ṣe wọ́n gbà káwọn iṣẹ́ fún wọn mọ̀ àwọn òpùrọ́ kan parọ́ bá nàbí yìí tó sábì gbé e rò ó ṣé àdéhìsì òtún tán ni tó bá ti gbàgbọ́ àdéhìsì tán àdéhìsì tó gbàgbọ́ àdéhìsì tán láti fọ́nrán ìjẹ́sọ̀ àdéhìsì fókè ni sẹ́ni ó gbà ní ṣùgbọ́n ni mo ní ìdíje ìbáṣepọ̀ mo dúró láti tèmi ó jẹ́ Gbogbo ọ̀rọ̀ ìsìláàmì àti ìsìnkọ́kọ̀ mẹ́ta ìdí àtiwò ìsìláàmì ọdún yóò jẹ́. Ṣé ó wá wà ní ìpò ẹ̀sìn ìwà wọ́n sàkóso náà ẹnìkan náà kò ní. ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ ni wọ́n sọ fún pé ìyá àgàdọ́gba ọ̀rọ̀ ṣé ń jọ́ tí wọ́n kọ́ àwọn ọmọ ogun jáde tá a fẹ́ lọ bá àwọn kékeré roman ṣé wọ́n wà onílà. pàǹtẹ́ ìlà àwọn ará dẹ́ ìlà mọ̀ so báwọn jọ la piscina para todos. Àwọn tọ́pì ṣe sọ, àwọn obìnrin ń dàpọ̀. Pàlùpọ̀lù, àwọn pàṣà. Àwọn tètè tọ́lọ̀ ní kẹta já. Òbẹ́ni kẹta já ní. Oníṣẹ́lẹ̀ mà Àwọn ọlọ́run àti jẹ́ wọ́n bọ́ lọ́fẹ̀ẹ́ tó sàbúrú púpọ̀. والسيف بلا مكو تذكر ولم يرجع منك أخوك فيه أما يا لن سنوبه ìwọ náà léwu léwu àwọn táwọn bí àwọn tẹ́ẹ̀bù ọmọ mi sùn náà jù náà ni àwọn táàbù ti fi wá sọ hẹ́ẹ̀ náà ni ẹ ọ̀nà ìtumọ̀ ẹ̀ ní wípé róòlù tí wọ́n fẹ́ pé ló mú wọn mú nítorí ẹ̀ lọ́wọ́ tó ń bá ṣe bẹ́ẹ̀ ẹ̀fọ́ gbàjẹ́. Nàṣé tí òǹkà ẹ bá ti wá lọ ẹ ṣé níjọ́ tí jọ́ọ̀jì tó bá le jù níjọ́ tó fẹ́ lọ lè tọrọ ìyàwó tí wọ́n fún yàwó ó ní jọ́ọ̀jì lọ jọ́ọ̀jì ó kọ́ ọ́ sagbára yóò kọ́ ọdún jọ́ọ̀jì tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀

So it's so unfortunate for life nígbà tí bá ti lè máa ń yà mí lẹ́nu. But kí lè bá ti dì yìí? Kí lè bá ti dì yìí? Kí ni yóò kàn yín náà wọ́n? Kò sí ní sẹ́ẹ̀tì nínú owó tí báyìí ti máa tà ní sábà bí ẹ̀rọ bí kẹ́hìn bàbá ìfẹ́ ìyẹn wà wọ́n ṣe àìsí ìṣe ní ìjọba ìwọ́n ṣàṣì náà láti ṣe kìí ṣe dípa. Dípa ìpìlẹ̀ ẹ̀gbọ́n dípa ìwé ẹ̀kọ́ jẹ́ ìṣèṣin náà ní àpò pé àkókò àjẹsẹ̀ tẹ̀lé ká a ní ìdí ẹ̀ báyìí ṣé ẹnu bó ṣe rí ká sọ fún yàrá nítorí pé nítorí sọ òun ni pé ó ń kálukú ní right to to privacy ìyẹn ló yọ wọn kàn wá rí i pé àwọn bí ẹsẹ̀ sọ̀rọ̀ lè bọ́ǹkù lẹ́ẹ̀lẹ́ka ẹ́ kẹ́lẹ́ máa wọlé no wọ́n wọ́n wọ́n wọ́n ti bá ẹ̀ sí mi. ó yìnbọn national security pé àwọn tó lọ́kùnkùn yẹn láti yẹn bó tún lílo ìṣe special case àtàwọn ah, ṣe ló dà ṣé káwa sọ ní special case yẹn pàtó di normal bẹ́ẹ̀ ló sọ báwọn yẹn sọ wọ́n wá rí tọ́ àwọn àfáà ńlá ńlá gbòdà tẹ́ máa ń bọ̀ fún oṣù ẹ̀fọ́ mọ̀ wá báyọ̀ pẹ̀lú pátá nǹkan kan yìí ẹ́ wọ́n àfáà sì gbọ́n wọ̀lá wọ́n àfáà

ó ní ọlọ́pàá wù mí náà ní gbọ́ ọ̀tọ́ sì gbé ilé lọ́wọ́ kò gbé kò gbé níwà kò gbé níwà jìá kò gbé níwà àti àwọn ìmàlú kò gbé níwà tẹ̀sí níwà kò gbé níwà tọ́lá náà pọ̀ jẹ́ ìwà tá a nílò gbé pọ̀. ọ̀rọ̀ ńlá ńlá ni ọ̀la méjèèjì ó ní iṣẹ́ tí ń ṣe ó ní iṣẹ́ tí ń ṣe bí yẹn bá sì mọ bí Islam ṣe ẹ̀ ilé ìlú ìlú ẹ ọmọ bí ìbá tó lè jẹun papọ̀ lọ́nà àlọ́lá ìtúná àkọ́kọ́ tó ọkọ̀ ṣẹlẹ̀ tí mo sọ bá wọn gbígbé ẹnìtì kò sí èyí mo ṣe lè tí ò ní kọ́kọ́ tó kọ́ lù. èmi ò mọ sẹ́yẹ̀ gbàgbé ní ọ̀rọ̀ ẹ̀ gbàgbé pé ọkàn lù nílé nítorí pé ọkàn lù omi pé òní lè já pátá máa ti ṣiṣẹ́ rẹ̀. tó bá fẹ́ kí kúrò àná kan tó bá ti kí ní ìgbà ẹ̀hẹ́n alókùnkùn dájú ní wọ́n fi ṣẹ́ra ẹ̀ ìgbọ́n tẹ́ ní títí rí lágbà nìyẹn kí n ti bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ ṣé ìgbà tó ń mọ̀ wá ọ̀kan lẹ́nu àmọ́ tí wọ́n ti lóyún pé òun nǹkan bẹ láti fi ṣe ìgbà ìlú kò àlùyí lọ́dà bí òkan ṣe ìlú kò wọ́n lára rẹ̀ kọ́ ọ̀sán tó ṣe ìgbà bẹ́ẹ̀ ní àwọn yẹn lọ ṣé bí nǹkan tó lè ká pè ní chief judge gbogbo mọ́lúmọ́lá àwọn ni mo fi àwọn wá ní vice chancellor gbogbo yunifásitì bí bàbá àwọn náà ṣe rí bàbá kan wá ń sọ fún wa wípé tòmọ́ tí wọ́n wà lóṣù gbogbo nǹkan ní wàá ṣe táìmù wọn náà fàgbà pé ó kéré jùlọ lọ́dọ̀ pé wọn ò tó orí ojú wọn bọ́ wọn ní lóòjọ́ ṣé bí bá ti gbọdọ̀ pa nǹkan tí ó wà lẹ́tà sí ọ̀rẹ́ kejì kíra ẹnì ẹ ti wé dé èrò jálá tó tó bàtà wọn yẹn. sẹ́wọ̀n tó kà wọ́n kà fún wọn náà ẹ̀ wọ́n kà fún wọn sọ̀rọ̀ bọ̀ wọ́n sì fà tó àwọn sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bọ̀ nígbà tí wọ́n ṣe ṣe wọ́n ṣe lọ́kùn fáwọn olùdíje wọ́n ṣe ṣé wọ́n ṣe lọ́sùn fún wọn mà wọ́n ṣe ṣé oore wọn lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ṣe kọ́dà àtàkùn ẹ̀fẹ́ ń pa lórí náà ṣe ní ìgbàlá ń kọ́ ọ ṣé tó bá ti rọ́dùn fún ọ ó ti rọ́dùn àwọn ilé ìtàn fẹ́ràn wọn. àbí tí o máa yẹ kó o lè fi báyìí àwọn onímọ̀ èyí ti gbogbo àwọn onímọ̀ bàbá ìpínlẹ̀ èyí kan wọn tẹ́lẹ̀ wà tẹ́lẹ̀ àbúrò mi dábòlè fẹ́ sàwọn lọ sáàjì ṣe mọ̀ pé téèyàn bá dé sàwùdí tẹ bá kọ́ lọ sí àwọn àbá. àti láti bàbá tó bọ̀ tó bá bá ṣe kí nígbà bá sàwùdí tẹ bá bá wọ́n. tó ń mọ pé bàbá mi yà á kì í ẹ̀ dáàbì ní náà tàbí náà. ṣé nígbà bá sàwùdí tẹ àwọn èèyàn lẹ̀ báwọn èèyàn bá láti ní máa lọ́wọ́ tí ó kò tí ìṣọ́wọ́ ọba rẹ̀ wà láàrín. Tí Peter ẹ̀ka lọ pé ìnáwó wí, àwọn ẹ̀ka mi tẹ̀lé àfáà mi.

àwọn ọ̀yá wà lọ́dọ̀ lọ́dọ̀ tó náà wọ́n fà wọ́n ní àwọn ọ̀yá ti ń jẹ́ àwọn ọmọ wọn ní wọn àpò fún ṣèkí á ṣe àwọn lágbájá o pẹ̀lú àwọn lágbájá o pé wọ́n ń ṣòfin pàṣẹ fáwọn kan ọkọ̀ wa ní pé nínú àátọ̀ kò máa ń ṣòfin pàṣẹ wọ́n ní ṣe ká àwọn tí mo ń ta àátọ̀ kò máa ń ṣe àwọn ọmọ yìí wọlé níbi gbogbo eléyìí ṣètò àtọ́jọ́ pẹ̀lú gbọ́dọ̀ yóò bẹ̀rẹ̀ ìgbé àwọn ọdún ẹ̀fọn ní ṣètò àtọ́jọ́ ṣẹ́ẹ̀lì pírẹ́sẹ̀ntì buhari ló wà níbẹ̀ ṣètò àtọ́jọ́ alùpàṣẹ buhari alùpàṣẹ buhari wọn fi buhari pàṣẹ alùpàṣẹ buhari yẹn ní buhari náà sálà aqui, por exemplo, agora vai gastar mais do vídeo. Ó mọ̀ pé á tó ó tún ẹnìkan kan wá sọ lájọ́ pé ojú ìlú ṣe sọ. Wọ́n fẹ́ dáadáa fún ẹ̀yìn èyí tó lọ́wọ́ bá kẹ́ tó ṣe pé ẹ̀yìn tó lọ́wọ́ bá kẹ́ dáadáa àwọn ìṣẹ́ ìgbà mẹ́tẹ̀ẹ̀dínlẹ́gbẹ̀rún láti àwọn títà láàrin àwọn kan lọ tẹ bá ti bẹ̀ sí ṣe ní lórí tàwọn oríṣiríṣi nǹkan tí ìyé tó gbà nìyẹn ẹ̀sùn náà wà nínú ọ̀la ìyànjú ṣe ẹ̀rọ sáà lórí ẹ̀rọ ti báyìí lọ bá àti omi ìṣẹ̀ báyìí ó kàn ó tó òjì báyìí rẹ̀ ńlá nínú kọmíṣọ̀n lórí ìgbọ́ ọpọlọ rẹ̀ gbèdé wọ́n lọ́ọ̀ gẹ́gẹ́ bí bàbá àwọn èèyàn no lè gbé wọ́n ṣe é di

Gbogbo ọ̀rẹ́ wọ́n wí lórí ìmọ̀síkì. Ìyá ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùyà rẹ̀. Lọ́pọ̀ bí èmi padà mọ ilé ìgbéga. Wọ̀lá. Ìmọ̀ ń sọ ọ̀la ìgbọ́n káàkiri àwọn èèyàn náà. Kíní yìí pọ̀ àti olèlé. Ó pọ̀ ṣùgbọ́n kí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láti mọ̀. Bàbá tó pé ọ̀rọ̀ ẹ̀sìn ìdáná tó àtẹ̀lẹ̀ ọ̀rọ̀ ilé ayé àwọn ìlú sọlọ́mọ àwọn tó gbogbo wa ṣe ní ṣé kàwé òwe rà lọ́wọ́ àfẹ́lẹ́ sọ̀rọ̀ ìta àwọn àkọlé ẹ̀sẹ̀ fún wa gbogbo àwọn òwe ọ̀hún ṣe àwọn tó ń fi sọ̀rọ̀ sọ yìí lọ́wọ́ tó ṣe é ṣe é ìsàlẹ̀ fún mi rẹ̀ وإيمان وعملا وانكسارا محبة من رسوله. Para montar um vídeo na sua bola, bater pane com a gente. Não, para encher. Kalau menjadi mampu dan kalau ini sudah ada tanggungan, kalau menjadi ya sendiri, eh, so bahwa ya saya nak kau kalau mampu kayak ya mata mana itu menjadi right. Kalau menjadi sesuatu yang sebanyak yang menjadi lain jangan kita mahu eh, bahas. Kita akan kita akan Thank you.